والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا lẹ́yìn ìgbà tí ọlọ́run bá wa karùndínlógóje tí ọgbà ọ̀rọ̀ kẹrin nínú alukur'an suratul nisa ó ti pa wá láṣẹ láti máa ṣe dọ́gba àti pé ìṣèdọ́gba tọ́lọ́n ló ń fi pa wá láṣẹ yìí báyìí ìṣèdọ́gba kan ni tó gbọ́dọ̀ wáyé tá a sì gbọ́dọ̀ bẹ̀rù ẹnìkan nítorí ẹ̀ ìjìṣe bàbá wa àbí ìyá wa àbọ̀kan nínú àwọn àmọ̀lẹ́bí wa ọlọ́run fàwọn eléyẹn ṣàpèjúwe. nítorí pé tatuwa nítani nínú àwọn ẹni tó jẹ́ ìbátan rẹ nínú àwọn ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ nínú àwọn ẹni tó jẹ́ ìyekan rẹ àwọn bàbá rẹ àwọn ìyá rẹ àwọn náà lẹni tó ga jù bọ́lá ń bá ti wá ní kó o ṣe dọ́gba kọ́ ọ o tí ó dúró déédéé tí ò ní ìyá nípa àwọn wọ̀nyí. aleykum i'm busy. tọ́lọ́mọ bàbá ti ní kó o ṣe dọ́gba nípa àwọn eléyìí tó ń ti pé bàbá rẹ tó ń ti pé ìyá rẹ tá tún wá lò ní ṣe dọ́gba ń parẹ́ tá lò ní sòdodo tọ́rọ̀ bá dọ́pọ̀ pẹ̀lú ẹ̀ lẹ́yìn rẹ̀. ọlọ́run bá wá ń pe àwọn olùgbàgbọ́ òdodo ó ń pè wọ́n lọ sídìí ohun tí ó mú wọn so ire jálẹ̀ alladhina amanu àwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ àmọ́ pé wọn kàn sàdédé sọ pé wọ́n gbọ́ bá gbọ́ àfi torí pé wọ́n ní ìgbàgbọ́ òdodo sọ́lọ̀ wọ́n ní ìgbàgbọ́ òdodo sáwọn rẹ̀ wọ́n ní ìgbàgbọ́ òdodo sáwọn tírà ọlọ́run wọ́n ní ìgbàgbọ́ òdodo sáwọn ìránṣẹ́ ọlọ́run wọ́n sì ní ìgbàgbọ́ òdodo péjọ kan ń bọ̀ ni wọ́n ń pè wọ́n sì ní ìgbàgbọ́ òdodo sí pé àkọọ́lẹ̀ ń bẹ àwọn eléyìí ni wọ́n ń pè ní olùgbàgbọ́ òdodo a sì ti mà pé gbogbo ẹni tó bá ti kùnà láti ní olùgbàgbọ́ òdodo àwọn ẹni tí wọ́n ti wá gbàgbọ́ lódodo yìí tọ́lọ̀ wọn bá ń bá sọ̀rọ̀ ọlọ́run tún wá ń sọ fún wọn pé aminu billahi wa rasulihi ẹ ọlọ́run ọba gbọ́ lódodo ẹ gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ lódodo anabi wa muhammad sallallahu alayhi wa sallam báwo lọ́lọ́run ṣe ń bá àwọn olùwàgbọ́ òdodo wí lápapọ̀ wọn lọ́kùnrin àbí obìnrin wọn àmọ́ pé ní tí wọ́n gbàgbọ́ náà nu tá à ń fi ń pè wọ́n lólùgbàgbọ́ òdodo wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n gba àwọn màláíkà ọlọ́run ọba gbọ́ wọ́n gba àwọn atírọ̀ ọlọ́run ọba gbọ́ wọ́n gba àwọn aránṣẹ́ ọlọ́run ọba gbọ́ wọ́n tún gba kádàrá gbọ́ àti ọjọ́ kẹ́yìn ìdí tá à ń fi ń pè wọ́n lólùgbàgbọ́ òdodo nu ọlọ́run tí wọ́n ń sọ fún wọn yìí pé aminu billahi wa rasulih ẹgbà ọlọ́run ọba gbọ́ lódodo ẹ̀tún gba òjíṣẹ́ rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbọ́ lódodo ẹni tí wọ́n ti gbàgbọ́ ọlọ́run tún ní kí wọ́n tún gbàgbọ́ ohun tí wọ́n ti gbàgbọ́ lódodo ọlọ́run ní kí wọ́n gbàgbọ́ lódodo ìyẹn ni pé ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ lódodo aqimu ala tasdiqikum wa athbitu alayhi wa athbutu alayhi ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ dúró dọ́gba ẹ lórí ntẹ́ ti gbàgbọ́ ẹ dáadáa lórí ẹ ẹ gbọ́dọ̀ fílẹ̀ nítorí wọn bá ń sọ fún wọn. ẹ ayọ̀ alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbàgbọ́ lódodo ìyẹn ni pé ẹ ti gbàgbọ́ ẹ ti gbàgbọ́ lódodo ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ kúrò lórí ìgbàgbọ́ tẹ ẹ ti ní lódodo gẹ́gẹ́ bí a ti wà lórí ojú ọ̀nà mà a ti wà lórí ojú ọ̀nà òdodo ọ̀nà tó jẹ́ pé bẹ́yẹn bá kùnà láti gbarú rẹ̀ kò ní wà lìjánà ojú ọ̀nà anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam ti ṣe al-islam wa sunna islam àti sunna ṣùgbọ́n bó ti ṣe jẹ́ kó dá wa lójú wípé ojú ọ̀nà tọ́já gaara tí gbé ní ìwà àlùjáná la wà síbẹ̀síbẹ̀ lójoojúmọ́ látún bẹ lọ́wọ́n ọba wípé ihdina siratal mustaqim laqad hadana Allah. بمنه وفضله وكرمه الى صراطه المستقيم لكننا بهذا الدعاء انما نساله الثبات على الحق ọlọ́run ti fi wá mọ̀nà lọ sí ojú ọ̀nà èyí tó já gaara eléyìí tó ṣe wípé kò jẹ́ káwọn mí ọ̀n mọ̀nà lọ sídìí rẹ̀ èyí tó mú wọn máa jẹ́ al-maghdubu alayhim àbí ad-dallun àwọn ẹni tó lọ ń bínú sí àbáwọn ẹni tó ṣìnà ọlọ́run ò ṣe wá lọ́kàn nínú ẹni tó bínú sí kò ṣà wá lọ́kàn nínú ẹni tó ṣìnà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí nǹkan bá dáa a kì í fẹ̀yìn tì pé kò lè bàjẹ́ má tí nǹkan bá ń dán a kì í lọ kóra ró kan wípé eruku ò lè gbọ̀n sí láéláé nítorí wípé ọlọ́run ọba wa ó lè dẹ èèyàn kọjá ipò tiwa lórí ojú ọ̀nà kó wá kú dẹ̀dẹ̀ tó filé ayé sílẹ̀ kó wá fi ọ̀nà sílẹ̀ kó wá kún kèfèrí kó lọ́ ma fi sàdánwò fún wa. gẹ́gẹ́ sọ wá nínú hadith ti abdullahi ibn mas'ud radiyallahu anhu inna ahadakum la ya'malu bi'amali ahli aljanna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' fayasbiqu alayhi alkitab faya'malu bi'amali ahli an fayadkhulaha. a lè rí nínú ẹni tó ṣe pé gbogbo àtìpilẹ̀ rẹ̀ iṣẹ́ ọmọ àlìjánà ní ń ṣe ìwà ọmọ àlìjánà ní ń hù ẹ̀sìn ọmọ àlìjánà ní ẹ̀sìn rẹ̀ kó wá jẹ́ kó kú dẹ̀dẹ̀ ó kú fẹ́ẹ̀rẹ̀ tí ó wọ àlìjánà ńlá kọ́ọ̀lẹ̀ tọ́lọ̀ ń ti kọ́ fún un pé lórí ibú ni ó jẹ́ kó wá jẹ́ kó borí rẹ̀ ọgbàwájú máa lọ́wọ́ yóò wá bẹ̀rẹ̀ sí ní hùwà ọmọ aná yóò bẹ̀rẹ̀ sí sẹ̀sìn ọmọ aná yóò bẹ̀rẹ̀ sí ní gbégbèsè àwọn ọmọ aná fayad kholaha yóò sì wá wọ nánà ọlọ́dà kò má fi sàdánwò fún wa torí ẹ̀ àti àti wà lójú ọ̀nà kò tó àfi kò tó máa bẹ lọ nítorí pé ọ̀nà tó ọmọ yẹn kìí ṣe làákàyè rẹ kìí sọgbọ́n rẹ kìí ṣe mímọ̀ àṣẹ rẹ kìí ṣe nítorí pé bàbá rẹ bá jẹ́ mùsùlùmí àbí ìyá rẹ bá jẹ́ mùsùlùmá kálá wọn náà mọ̀ pa ìmọ̀ ẹyẹ ni tí bàbá àti ìyá wọn jẹ́ mùsùlùmí táwọn ṣe kèfèrí lónìí àánú ọlọ́run àjùlọ rẹ ló ṣe fún ẹ torí rẹ wàá wá máa bẹ ẹ wípé kọ́dákùn kọ́mọ yí ìdẹ̀ra náà padà kó di kó di àìjẹ́dẹ̀ra mọ́ ọ lọ́wọ́ torí ẹ̀ ló ń sọ sọ pé ihdina siratal mustaqim yẹn ni pé fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ojú ọ̀nà tó tọ́ tó ti gbé wa léyìí ojú ọ̀nà tó tọ́ eléyìí tó ti fẹsẹ̀ wá lórí rẹ̀ yìí fẹsẹ̀ wá rinlẹ̀ lórí ẹ̀ yá máa sẹ̀mí lórí ẹ̀ bọ́ọ̀ bá sì pawápawá lórí ẹ̀ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ Ọlọ́run ọba nípa apá pípáyà rẹ̀ ẹ sì mẹsì gbà láti kú àyàfi nípò pé ẹ jẹ́ mùsùlùmí irú rẹ̀ náà ni imam ibn kathir rahimahullahu ta'ala ni wọ́n sọ wọ́n sọ wípé al-imanu ó máa ń rìn ní pẹ̀lú at-taqwa ìgbàgbọ́ òdodo máa ń rìn ní pẹ̀lú páyọ Ọlọ́run kí wọ́n á ló dé tọ́lọ́run ọba tún sọ fáwọn olùgbàgbọ́ òdodo wípé yá ayyuhalladhina amanu ittaqullaha ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ṣebí olùgbàgbọ́ òdodo ni wọ́n ìgbàgbọ́ òdodo ò sì sí fẹ́ni tí ò bá nípáyà Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ẹni tí ò bá nípáyà Ọlọ́run kò lè jólùgbàgbọ́ òdodo bẹ́ẹ̀ náà ni ẹni tí ò bá ti jólùgbàgbọ́ òdodo kò lè jólùpáyà Ọlọ́run. wọ́n ní ìtumá rẹ̀ ó dà gẹ́gẹ́ bí ya ayyuhalladhina amanu aminu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ lódodo bẹ́ẹ̀ náà ni ya ayyuhalladhina amanu taqullaha haqqa ẹ páyọ ọlọ́run ọba nípa pa pípáyà rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ dúró lórí pípáyọ ọlọ́run ọba nípa pa pípáyà rẹ ẹ gbọdọ yẹsẹ̀ kúrò lórí rẹ bí ti wulẹ̀ ó kéré mà. jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa. ihdina siratal mustaqim ọ̀tá ẹ̀sìn islam kan oníṣẹ́wá ikú ẹ̀ ti mànà kí ni tùmọ̀ àdúrà tẹ́ ń ṣe lójoojúmọ́ ikú ihdina siratal mustaqim fi wá mànà sójú ọ̀nà tó tọ́ ẹ̀ rí nínú ẹ̀sìn táwọn kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn ìsọ ikú kó fáwọn kẹfẹ́ sí àwọn arìnrìn lórí ojú ọ̀nà tó tọ́ torí ojú ọ̀nà tó tọ́ náà làwọn ti wà kí làwọn tún máa jẹnu yà sí ẹ mọ̀ pé ẹni tó sì nà kí gbogbo wọn lọ́mọ ń sì nà ìdínú táwọn náà fi ń jó tí wọ́n tún tàdéréke gọ́sẹ́ni tó sì nà bá wọn pò ń sì nà kí ni ń pọ́ lẹ́rìn kí ló ń jó sí pé kí ni torí de eléyìí eh dènà siratal mustaqim ìtumọ̀ rẹ̀ ni pé àwa kì í ṣẹni tí máa yayọ̀ pọ̀rọ̀ a kì í sì ṣẹni tó ṣe pé máa tanra rẹ̀ jẹ àmọ̀pá àánú ọlọ́run àjùlọ rẹ̀ ní bẹ pẹ̀lú wa tó fi mú wa jẹ́ mùsùlùmí ìdẹ̀ra yìí àmọ́ nídẹ̀ra dáadáa yìí àmọ́ ní dáadáa lọ́fà ló jẹ́ ipe gbogbo ìgbà á tún máa bẹ́ ipò ti dùn mọ́ wa àṣírí pọ́jọ wa lójú ọlọ́run má yí padà mọ́ wa lọ́wọ́ má sọ ìdùnnú wa dìbànújẹ́ ìtumọ̀ àdúrà tá à ń ṣe nù iná lọ́fà ló sì fi jẹ́ pé ẹ̀ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ ni mùsùlùmí ń wí tí ó bá yan náfìlà nítorí pé iye nǹkan àwọn raka'ati salawat eléyìí tá à ń kí lóru àti lọ́sàn tó jẹ́ fàríìdà òun náà ní kíni raka mẹ́tàdínlógún asima ìpinnu raka kọ̀ọ̀kan láti máa ń ké fatiha anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn ni la salata liman lam yaqra bi ummil kitab kò sí irun fún gbogbo ẹni tó kírun tí ò ké fatiha tó bá ka fatiha nínú raka kọ̀ọ̀kan mẹ́tàdínlógún fatiha mélòó la wá ka ihdina siratal mustaqim mélòó la wí lójúmọ́ nínú àwọn salawatil mafruḍa ó jẹ́ mẹ́tàdínlógún. bẹ́ẹ̀ náà ni yá ayyuhalladhina amanu aminu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbàgbọ́ lódodo kí ni ká gbàgbọ́ lódodo aminu billah ẹ gbà Ọlọ́run bá gbọ́ lódodo. والإيمان بالله عز وجل ركن من أركان الإيمان الستة orígun kan ni nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo mẹ́fà a kì í ṣe é mà mùsùlùmí ni ọ́ ó sì wọ́ kó di mu'min torí pé islam ó tún kéré sí iman gẹ́gẹ́ bí iman bó tún ṣe kéré sí al-ihsan mẹ́tẹ̀ẹ̀ta yìí láti ń pè ní ad-din lọ́dọ̀ àwọn mùsùlùmí mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ń pè lẹ́sìn ìsìláàmù la kọ́kọ́ ìmánì ọ̀gá jùlọ al-ihsan ọ̀gá jù méjèèjì lọ èèyàn wa lè ní ìmánì láì jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí èèyàn sì lè ní al-ihsan láì ní al-iman wọn á bí ọ léèrè ikú ẹ ṣàlàyé fún wa kí ni àwọn orígun ìmánì àti porígun mélòó ni ìmánì ní eléyìí ń bẹ nú àwọn alif bá tá ti ẹ̀sìn islam abidi islam téèyàn gbọ́dọ̀ ṣaláìmà wọn bí wa léèrè porígun mélòó ni ìmánì ní bọ́lá dáhùn orígun mélòó mò ń bi wá léèrè nù náà orígun mẹ́fà yàtọ̀ sí al-Islam tó ń jẹ́ orígun márùn yàtọ̀ sí al-Ihsan tó ń jẹ́ orígun kan tá a bá fi márùn al-Islam tá a fi kún mẹ́fà al ó di mélòó ó di mọ́kànlá tá a bá wá fi kan kún mọ́kànlá tí ń ṣe al ó di mélòó. ó di méjìlá àwọn nǹkan méjìlá yìí là nàbí sallallahu alaihi wasallam ń pè lẹ́sìn wa ẹyọ kọ̀ọ̀kan nínú yìí òun sì igi ńlá igi ńlá abigbò gbòǹgbò ńlá abẹ ti ń bẹ fún ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn nǹkan kọ̀ọ̀kan yìí ọlọ́bìbà eléyìí fi hàn wípé islam wa tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀sìn kan ni tọ́fẹ̀ tó gbòòrò ó máa kọ́ nípa rẹ̀ ni ò lè kọ́ nípa rẹ̀ tán tó fi kú. tọ́ wọn á bi wá léèrè wọn nígbà tẹ́ sọ wípé orígun ìgbàgbọ́ òdodo mẹ́fà ni ǹjẹ́ ẹ lè wí wọn fún wa bí? alákọ̀ọ́kọ́ ni ká nígbàgbọ́ sọ́lọ́run èmi sọ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ká nígbàgbọ́ sí àwọn àmàláìkọ ọlọ́run ẹlẹ́kẹta ká ní ìgbàgbọ́ sí àwọn àtìrọ ọlọ́run ẹlẹ́kẹrin ká ní ìgbàgbọ́ sí àwọn àránṣẹ́ ọlọ́run ẹlẹ́karùn ká ní ìgbàgbọ́ sí naam mi ò gbọ́ lárúbáwá ká ní ìgbàgbọ́ sí ọjọ́ kẹyìn torí pé ní sèbá sọ lárúbáwá ẹ ti yàn àwọn bàbá bàbá kan jẹ ẹ yàn àwọn màmá màmá kan jẹ táwọn tó wọn kàn wí ni mẹ́ta mo mú àà à ń fẹ́ kẹ́ ẹ mú gbogbo ẹ ni ká ní ìgbàgbọ́ sọ́jọ́ kan yìí ẹlẹ́kẹ̀fà ká ní ìgbàgbọ́ sí kádàrà ó yẹ kí èmi àtẹ̀yìn eléyìí ò sínú pé ẹja lọ bá lè má múnà mi ò mọ tó parí sí gbogbo alágbọ́dọ̀ mi ká ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba wa àti àwọn màláíkà rẹ̀ àti àwọn atira rẹ̀ àti àwọn aránsẹ rẹ̀ àti ọjọ́ kẹyìn àti ká ní ìgbàgbọ́ sí kádàrá rere rẹ̀ tàbí aburú rẹ̀ eléyìí ni àwọn orígun ìmánì eléyìí tó ṣe pé oníkálukú wa ó yẹ ká gbé lọ sílé káwọn náà kọ́ wa ká kọ́ wa ara ilé wa náà máa pa rẹ tọ́ ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba wa ọlọ́ba wọn tẹ́ nìyẹn ká ní ìgbàgbọ́ sí ọlọ́run ọba wa ó jẹ́ orígun àkọ́kọ́ nínú àwọn orígun al-iman al-iman gangan fúnra ara rẹ̀ kí ni jẹ́ bẹ́ẹ̀ ní ìsàn sọ pé múmìnì lágbájá kí ni jẹ́ imani gan ohun tó ń jẹ́ imani òun náà ni i'tiqadun bil janan wa وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية إليه نوانكني الإيمان اعتقاد بالجنان gbogbo ń tẹ́ pé lórí gun imáni yìí mẹ́fẹ̀ẹ̀fà yìí ẹ ládi sọ́kàn rẹ̀ lọ́kàn yín ẹ mà sọ́kàn yín pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ wàá mà bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ mo sì ní ìgbàgbọ́ sáwọn màláíkà rẹ̀ mo sì ní ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ rẹ̀ mo sì ní ìgbàgbọ́ sáwọn tíra rẹ̀ mo ní ìgbàgbọ́ sọ́jọ́ kan yìí mo sì ní ìgbàgbọ́ sí kádàrà ẹ mà lọ́kàn yín. wa qawlun ẹ sì máa wí jáde lórí ahọ́n yín nítorí tí mo bá gbàgbọ́ lọ́kàn tí ń wí jáde lórí ahọ́n kò èèyàn lọ́kàn rẹ̀ lónìí wípé lẹ̀sìn òdodo Allahu Rabbul Alamin nìkan sí ká fún àti pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ òdodo ni ṣùgbọ́n kò lè wí jáde lórí ahọ́n rẹ̀ ojú ń tì káwọn ìjọ rẹ̀ ọmọ bá yọ lẹ́gbẹ́ ẹ̀rù ń bà kí ni wọ́n ṣe fún un ṣe lẹ́yìn wọ́n pè ní mọ́mìnì wọ́n ní pè ní mọ́mìnì ó sì mà lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ bí Abu Talib Abu Talib ẹ̀gbọ́n bàbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ìpẹ́sì Islam lẹ̀sìn òdodo kọ́dọ̀ ó tún kéléwì ó ti dán lójú wípé ẹ̀sìn tí muhammadu mú wa ó lẹ̀sìn òdodo tọ́tọ̀dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo wa wá ọ̀ wá gbà á kọ̀kọ̀kọ̀ gbà. torí ẹ kí láǹfààní òdodo tó ọmọ tó gbé sínú tó lè wí jáde kò wúlò. ìdínú tó fi jẹ́ pé fìràhùn bàbá tó sórí ibùn tó àwọn okùn ńláńlá nínú okùn orí ibùn òun gangan lára ọmọ lọ́kàn rẹ̀ ipe Allahu nìkan la tó sìn ṣùgbọ́n kò wí jáde síbẹ̀ lọ́n kúkú máa ti ń bẹ lọ́kàn kálukú wa ọlọ́ni wajahadu biha wastayqanatha anfusuhum dhulman wa uluwa wọ́n tako jíjẹ́ òdodo pọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ fòdodo jọ́sìn fún àmọ́ wọ́n mọ̀ dájú bẹ́ẹ̀ nínú ọkàn wọn àtúwọn àtàwọn èèyàn rẹ̀ kí ló dé torí àbòsí àtìgbéraga àbòsí àti gbéraga ló mú má lè sọ jáde síbẹ̀ sì mọ̀ pọ́ sọ nígbẹ̀yìngbẹ̀yìn nígbà tí ò wúlò mọ́ wọ́n tẹ̀rí lọ́la ni òun náà agbàgbọ́ pé láyéláyé lọ́lọ́ láyéláyé lọ́lọ́ pé kíni ìgbà yìí láàárọ̀ torí ẹ̀ bá a bá gbàgbọ́ lọ́kàn àwọn ẹja lè sọ jáde iná ẹ̀ lẹ́sẹ̀ rí i pé ẹni tó gbàgbọ́ pẹ́sìn Islam lódodo sẹ́ẹ̀ mọ̀ pé ọkàn rẹ̀ ló ti kọ́kọ́ jókòó ná yóò mọ̀ wá wá àwọn mùsùlùmí kẹ́ẹ́dá kúbùlù yẹn mọ̀ sí di mùsùlùmí náà báyìí báyìí láwì mo ti ṣetán láti wì sẹ́mi pé ńgbà tó tó wí jáde ló tó láyè mọ́ṣáláṣí tó eléyìí sí wípé tá a bá gbàgbọ́ lọ́kàn wa tá a bá lè wí jáde èèyàn ṣẹ̀sìn bí ẹnìkan tí wọ́n sọ pé bàbá àwọn kan tó kú ah bàbá gbà pé Islam lẹ̀sìn wọn kàn sí Islam ni iná tààràtà kí ló mú wọn lè ṣe nígbà tó ọmọ pẹ́ sìn kí ló mú ọ pẹ́ sí nígbà tó ọmọ pọ́ńlọ́nà wa amalun bil jawarih àti gbàgbọ́ lọ́kàn wa o gbogbo àwọn orígun yìí la gbàgbọ́ lọ́kàn wa à ń sì ń wí jáde lórí ahọ́n wa ọwọ́ akú ká fi ara wa ṣe wa hù ní ní tí ó ṣe déédéé gbàgbọ́ ta ni o ọlọ́gbọ́ lọ́wọ́ bá gbọ́ àrínú àrẹ́pọ̀ gbọ́ lọ́wọ́ gbọ́ ìwọ ọmọ àta ló ń wù ọlọ́gbọ́ àwọn mẹlẹ́kà ọlọ́wọ́ bá gbọ́ ìṣesí rẹ̀ ọ̀nà ni pé gbogbo ń tá a bá ti rí kò sí. Si pé a ah, ah, ta lórí wọn rí èsì fẹ́ máa parọ́ fáwọn sẹ́mi kó ti tako nítorí ń bẹ lọ́kàn òun bákan náà àwọn tí rọ ni a ah, ẹ bó ni a just imagine kí wọ́n máa sọ kálẹ̀ bọ̀ látòkè pé kí ni kòkòrò ara ti tako aha bẹ́ẹ̀ náà ni ẹni tó ní kò sí ọjọ́ gbẹ̀yìn kan ayé tuntun làwọn lọ ni so eléyìí kò gbàgbọ́. ọlọgba kadara gbọ ńbẹ lọ́kàn rẹ̀ kọ ọgba kadara gbọ wọn ma fa àyà ńfàkúfà ìkọdọrọ lọwù bó lè máa ń <laughs> pé sọba ní ẹmẹrì kadara kadara lọwù ànkà kádìrì yìí àmà yàtọ̀ sọba wọn <laughs> ma kọdọrọ lọwù àkọ kádìrì ọtọ ní tọ́lọ̀ nsọ kadara o ti sọ òní kékeré ni wa kullu shay'in 'indahu bimiqdar wọn máa sọ pé àwọn gba kádàrá gbọ́ àwọn ṣe kínní àwọn ṣe kínní tádàwọ bá dé pèsè kádàrá náà lélẹyìí tẹ ẹ fẹ kọlọ náà ló ṣe léyìí ẹ dákun ẹ má parọ́ mọ́ lọ́wọ́ sáà torí ẹ wọn kọ sára mọ́tò Ọlọ́run ò ṣe bí bẹ́ẹ̀ ó sì ló ń gba kádàrá gbọ́ ní Ọlọ́run ò ṣe bí ta ló ní kébi ọ̀pọ̀ lánàá Allah ta ní kó ṣubú allah ta ló kí igi ogun ọ lójú allah ta ló kó wò ọ sọnù allah ó sì lọ́lọ́run ò ṣebi kò túmọ̀ sí pé aṣebi lọ́lọ́run mo rò pé yé torí kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ àyàfi kọjá pọ́lọ̀ ló ní kó ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́yìn máa níbi dáadáa ní gbogbo nǹkan lọ́n ṣe. ọlọ́ni kò gbọ́ létí ojú rẹ̀ pa kànákànná ọlọ́run ò ṣebi dáadáa ni nítorí pé bóyá tí wọn bá gbọ́ létí ń gbà wọn ibi tí wọn fẹ́ máa lọ wọn kòtò ọ̀fìn kan wà tán ti gbẹ́lẹ̀ ọjà bí oṣù kù ọlọ́run sì ti ṣetán tí wọ́n pọ̀ ọlọ́run wa kádàrà pé wọ́n gbọ́ létí etí tí wọ́n gbọ́ ni òní jó débi tó ti kú jọ. yóò dùn ọ́n gbà o ò ní lè mú àmọ́ ọmọ tàdí mẹ́yìn pé ọmọ tó bá ẹni tí wọ́n lájà wà ń bẹ̀ ọmọ tàdí mẹ́yìn pé èmi lọ gbá létí wọ́n ti wọ́n di ọmú lórí rọ́ọ́ tọba wa ya wọn náà lè padà wá rí i pé ah Allah mo mà dúpẹ́ fọlọ́n tí wọ́n gbá mi létí o tí o bá sí etí tó gbá mi o bí mo ṣe ń lọ lóòótọ́ wọn làwọn kan já kótó ń bẹ wọn kú òun náà bá já bẹ torí ti kọ pé wò ní já bẹ. wa rẹ gbogbo òṣìṣì rẹ ayé yìí náà ni ayé yìí náà ni ayé yìí náà ni bá gbọ́ ìdí nu tá a mi sọ pé mo gbàgbọ́ mo ń wí jáde àmọ́ èyí sin lọ ṣé mùsùlùmí ni èyí ṣe mùsùlùmí káfíìrù nù àṣírí rẹ̀ lẹ́rìí o pé ẹni tó bá gbàgbọ́ lọ́kàn rẹ̀ tí máa ń wí jáde lórí ahọ́n kò tí ì tó àfi kó tún máa faraṣe ẹni tí máa ń faraṣe ni kí ni mùsùlùmí ẹni tó bá kùnà láti faraṣe tó ló ń gbàgbọ́ lọ́kàn o láti faraṣe tí ń wí jáde lórí ahọ́n rẹ̀ kí lorúkọ ọrú wọn wọn yìí ṣe mùsùlùmí wọn máa ń pè wọn ní mọ̀rùjẹ́ẹ́ wọn máa ń pè wọn ní mọ̀rùjẹ́ẹ́ wọn ní tẹ́ bá ti gbàgbọ́ lọ́kàn yín kò bùkátà kẹ́ ẹ ṣiṣẹ́ kò ṣe bùkátà ó bùkátà torí pé ẹ máa rí inú alukur'an innal ladhina amanu wa amilu salihat illal ladhina amanu wa ọlọ́run sọ yìí pé dájúdájú àwọn tí wọ́n gbàgbọ́ lódodo tí wọ́n sì ń hùwà rè ìwà ni kò sí ń tọ́lọ̀ ń fi pọ́ láṣẹ àyàfà àwọn ẹni tí wọ́n bá gbàgbọ́ lódodo tí wọ́n sì ń hùwà rè ìwà rè ni ká kọ́kọ́ ṣe ń tọ́lọ̀ ń fi pọ́ láṣẹ gbogbo ìwà rè míì tẹ́ ka kún wa rè lẹ́yìn lẹ́yìn ni o tọ́lọ̀ ń fi pọ́ láṣẹ ni ìwà rè nínú alukurani o yẹtùkú tá a máa alukurani tukutu o kọ́ lọ́ni ká máa wà rè ni lọ́ni ká máa ni jẹ́ ìtọ́lọ̀ ní kọ́ ọmọ ọ̀hún ni wàá rí inú ẹ̀sìn tí wọ́n bá wá pàdé níbì kan èyí tẹ́sìn ní ká ṣe àti tẹ́ mà nínú àṣà kí lá pò mu wá ẹ̀sìn nítorí pé tí wọ́n bá ṣe lórúkọ ẹ̀sìn lọ́gbà ládá tí wọ́n bá ṣe lórúkọ àṣà wọ́n kàn yàn án lásán ni kò sí tọ́gbà lọ́dọ̀ ọlọ́run káwa gbọ́ lọ́wọ́n bá gbọ́ yìí òun gangan fúnra ara rẹ̀ ó ní orígun mẹ́rin gbogbo èèyàn tó bá sọ pé mo gbọ́ lọ́wọ́n bá gbọ́ nǹkan mẹ́rin yìí gbọ́dọ̀ pé sára rẹ̀ tí ó bá pé sára rẹ̀ kò gbọ́ lọ́n o bi wujudillah a gbọ́dọ̀ nígbàgbọ́ pọ́lọ̀ ń bẹ ọlọ́gbọ́lọ́hún ọba gbọ́ ṣùgbọ́n ọgbà pé ń bẹ nítorí fanta lasta bi mu'minin billah adẹ́pọ̀ ọba gbọ́ ni gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ kọ́ mọ̀ yìí pé òun gbàgbọ́ wípé ọlọ́wọ́n bá yìí ń kọ́ ń bẹ ẹnìkan wá ní tó bá yẹ pé ń bẹ báwo la sì mọ̀ pé ń bẹ àwọn wa dá lóhùn àkọ́kọ́ oríṣi náà méjì lọ wa bó ṣe béèrè wọn á fún lésì rẹ̀ tó dọ́gba pẹ̀lú ẹ̀ ohun tó bá yẹ pé ń bẹ báwo la sì mọ̀ pé ń bẹ àwọn sọ pé tó bá yẹ pé kò sí báwo ni wọn ò bá ti ṣe bẹ́ẹ̀ ó ṣe déédéé ní tó wí tó bá pé ń bẹ báwo láti ṣe mọ̀ pé ń bẹ tó bá pé kò sí báwo ni wọn ò bá ti ṣe bẹ ṣé asán ọmọ asán ọmọ bàbá ńlá asán ńlọ́dà wọn náà tí wọn náà já asán pé ẹ má pè mí lásán o ok ìwé yìí sásán bóòlù asán wa ṣe lè dá ọ tí yìí sásán torí pé asán ò lè dá nǹkan kan asán ò lè dá ara rẹ̀ báwo wá lọ sí sọ wípé ọlọ́run ọba ò sí i ìdáhùn kejì òní pé gbogbo onílàákà ìtìmọ̀láyé wípé gbogbo orí pa àmì ńlá ni lórí ẹni tó lapa bàbá rí gbẹ ẹran àtàrà rẹ̀ mọ̀ pé ẹran kọjá gbabi bàbá rójú ẹsẹ̀ látara rẹ̀ máa ṣàpèjúwe irú ẹni tó lẹ́sẹ̀ ń bó jójú ẹsẹ̀ ràkúnmí ni ràkúnmí ti kọjá ń bì. kọ́dà ìgbẹ́tẹ̀ ríhun oríṣiríṣi rẹ̀ àmì ni lórí ẹni tó yà ìgbẹ́ Rakumi ọtọ́ka sí kọjọgbe kọjọgbẹ́ màálù ìgbẹ́ màálù ọtọ́ka sí màálù arígbẹ́ ràkúnmí arígbẹ́ màálù arígbẹ́ ọ̀bọ arígbẹ́ àgùtàn arígbẹ́ ajá a! àpè ah màálù ládùúgbò yìí o ládùúgbò yìí o ajá ń ládùúgbò yìí o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí gbẹ bá tọ́ka sí ẹni tó yàgbẹ́ akramakumullah tó o bá rí gbé yàn kò sí tó lè máa ṣe kódà kó ṣe pé ìgbẹ́ ń ṣe ni lọ́wọ́ ayarú ìgbẹ́ kan tí ọba ètí máa ti yà tẹ́lẹ̀ mu tá a wá kó gbogbo àwọn variety ìgbẹ́ yìí kalẹ̀ títí èèyàn náà wọ bẹ̀ ọ́ dájú pé ọmọ tèèyàn yàtọ̀ ọmọ tèèyàn yàtọ̀ pé èèyàn náà ń bẹ ládùúgbò yìí subhanallah tí àwọn ẹgbẹ́ bá tọ́ka sí ẹni tó yà wọ́n torí pa tó bá tọ́ka sí ẹni tó lapa kalẹ̀ ṣé gbogbo sẹ́mọ̀ ìbò ṣe wáá tó yìí tá a rìnrìn ìrìn lábẹ́ rẹ̀ tá a ríbi tí wọ́n ti fòpó gbá mú tá a sì kọjákọjá lábẹ́ rẹ̀ lókè ní àbísàlẹ̀ a ríbi tó ti fàyàrí látọ̀dún tọ́lọ̀ ti dà bẹ́ẹ̀ náà nílẹ̀ a ríbi tó pin sí. Si ilẹ̀ tó ṣe pé awádìí rẹ̀ títí títí bíntín báyìí ni ọlọ́run tí ì fún wa mà nínú àṣírí rẹ̀ nínú àwọn oore tó lọ́n kó sínú rẹ̀ òòrùn ńkọ́ òṣùpá ńkọ́ àwọn àràwọ̀ ńkọ́ àwọn òkun kéékèèké àwọn òkun ńláńlá àwọn akérèmọ́bú odò àwọn àṣẹlẹ̀rú omi àwọn àpáta gìrìwògìrìwò àtàwọn àpáta kéékèèké àwọn òkúta tọ́jẹ́ saka àwọn ètò ọjọ́ mú lọ àwọn yaani gbogbo eléyìí kò tọ́ka sẹ́nìkan kó lọ́dà lọ́dọ̀ tiẹ̀ ọwọ́ alásán lọ́dà gbogbo ẹ̀ ajẹ́pásán náà lọ́dà wọ náà ìwọ náà sán tásán dá torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo ẹni tó bá ní kò sọ́lọ̀ orí rẹ̀ ti dàrú fákádànù torí pé báwo ni wọ́n ṣe ń bẹ náà rí nítorí pé ní tí wọ́n dá kan kò lágbára àti dá nǹkan míì níta sì ṣẹ̀dá dara re dára rẹ̀ tó wọn pé náà la bá ní kó máa ayé ti si ó dájú pé ọlọ́run ọba ń bẹ ó ní ajẹ́ pé pé ọba ń bẹ tó bá jẹ́ pé ọba ń bẹ kí lè ọmọ ṣubú láyé lónìí ògbó ni ó wọn ni tó bá jẹ́ pé alukurani yìí tẹ̀ ń pé tẹ̀ ń pé kurani kurani kan yìí tó bá jẹ́ pọ̀rọ̀ ọlọ́ọ̀ni àwọn kan wá láti England bẹ́ẹ̀ yẹn sẹ̀mọ̀ káwọn fẹ́ gbogbo nǹkan náà mírèkù ni pé àwọn náà ṣe nǹkan àgbàyanu bánabi tí àwọn láwọn ń tẹ̀lé ti ṣe ṣe àwọn nǹkan àyanu àwọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ dákun sáà níjọ́ ọmọ lẹ́yìn ànábì wọn dìgbà táwọn náà bá ṣe irú tó ṣe kí làwọn afẹ́ dà okùn wo làwọn afẹ́ gbà bí etí oríwèrè tó jókòó kalẹ̀ ń bá dà ń bẹ̀ yẹn tó rọra ń wọ ọkàn pítọ̀ inṣàlá wọn kò padà gbádùn náà ni wọn á pé ẹ̀mí sọ fóun bí wọ́n ṣe máa parọ́ òun pé kó wọn kó wọn ṣàdúrà fún kó wọn gbàdúrà fún gbàdúrà làwọn máa sọ sá so lọ́ba lọ́ba so wọn sọ pé kí ẹmí èṣù tó wà lára ẹ kó jáde ẹmí èṣù tó wà lára ẹ kó jáde tọ́ wọn bá sì jáde lóòótọ́ àmọ́ kò jáde tán ó pinra ẹ méjì ní bíi tablet kan á sẹ méjì ìdajì wa ọ wá fi ilẹ̀ ọlọ́kọlù àwọn yẹn wá fura pé wọ́n ràn wọ́n rán bẹ̀rẹ̀ wọ́n á rò pé agbára tó fẹ́ lò ní kọ́kọ́ ń ṣe bẹ́ẹ̀ rí ọbẹwụ pé ọbẹ̀ wù àà ah, ah. bàbá yìí àdúrà tó ní yọ gbàgbára ó tún bọ́ sokoto mọ lórí tó gùn ó tún bọ́ pátá a'udhu billahi minash shaitani rajim òun àti wèrè wa di pé ẹni tí ń wòran ẹnìkan ọ̀dọ̀ ẹni tí wèrè wọn á pé èyí tó fọ́n sùn la nínú díẹ̀ tó kù láàrọ̀ tí ẹ tún ti ètí ń bẹ láàrọ̀ ọ náà wàá sá fún ọlọ́ta kété pé ká ju nǹkan lọ subhanallah ẹ̀kẹ́tọ́ akẹ́ mùsùlùmí ni tó bá jẹ́ pé mùsùlùmí ti ń tanra rẹ̀ o yóò ti wí nǹkan tá ànábì ká máa wí sallallahu alayhi wa sallam pété ẹ bá wí aṣetọ́ ní èèyàn àbí tí àlùjánnà ò ní lágbára lórí yín jọ náà àmọ́ nígbà tó yẹ kó òun kí ló fẹ́ fi ṣe ebi máa yín mú ni láti ra àwọn mùsùlùmí sibẹ́yìn sì máa ń tánà bí ni ká máa wí àbẹ́yìn náà mọ̀ ọ́n ẹran alétí náà kò kẹ́sì ọmọ alẹ́ o àwọn tí èso ọmọ alẹ́ o ni o ẹran alétí abẹ́rẹ́ rí nǹkan mẹ́ wà bàṣírù ẹ̀ kòbóró níbẹ̀ nínú ètò tí gbàgbé sáǹsà kòbóró anabi wa sallallahu alayhi wa sallam wọ́n ti bá sọ la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa hamd wa ala kulli shay'in qadir tẹ́ bá wí ní gbọgọrùn lójúmọ́ kan tẹ́ bá nídìí wọ́tẹ́ wí mẹ́wàá péré nínú ntí ó sèyìn dáadáa ó ní pé àṣetọ́ni ìyìn àbítàlìjẹ̀nu àti lágbára lórí yín jọ́nà títí tẹ́ẹ̀fì lẹ́lẹ́ tẹ́ bá tún awi lálẹ́ lẹ́yìn tó rùn wọ̀ tẹ́tún wí bẹ́ẹ̀ nígbà ọgọ́rùn àbí ìdíwọ́ ń bẹ fún yẹn wí lẹ́ẹ̀mẹ́wàá ṣètọ́ni ìyìn àbálìjẹ̀nu ò tún ní lágbára lórí yín tílé òfin máa sáà ń wí sáà wí láàárọ̀ ibà ní sí tọ́ òbúrò nítorí wọ́n fẹ́ràn ara rẹ̀ wọ́n láṣẹ kàkálukú fẹ́ràn ara rẹ̀ ẹ̀hìn kìí ṣe lásán àmọ́ fẹ́ràn ara mi ọ̀n rẹ jẹ ni tó bá fẹ́ràn ara rẹ àwọn tó fi máa wá sọnù kìí ká máa di oúnjẹ má di òkà burúkú kan sọ́wọ́ ojú ọwọ́ apọn kan bó o ká ṣe pọn lójú pọn àwọn nǹkan tó máa wí bó sì máa fi sọ sọ pé kí wàhálà kọ́ wa jàjà bọ́ nínú wàhálà lọ́jà bíi àbí bí ọba ṣẹlẹ̀ kọ́lọ̀ ó kó wọ̀yọ kọ́ ọmọ tiẹ̀ débẹ̀ eléyìí gan ní sọ́nlá torí ẹ ẹnì tó di oúnjẹ máa ṣe kí ni wọ́n ní ah ẹ bá mọ̀ bóde bá dàrú torí pé àwọn ń fẹ́ kọ́ dàrú ni torí oògùn máa ń ru mọ́ galigali ni torí di eléyìí báyìí eléyìí ń báwọn agbọ́dọ̀ gbà pọ́lọ̀ ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì á ní ìgbàgbọ́ sí pé ọlọ́run ọba ni olúwa a nígbàgbọ́ sí jíjẹ́ olúwa ọlọ́run ìtumọ̀ olúwa ọ̀nà ni ar-rububiyyah á ní ìgbàgbọ́ sí sẹ́tọ́ lọ́wọ́ bá ń ṣe pẹ́lú mi ò lè ṣe dídẹ́dà ẹlòmí ò lè dẹ́dà mímú ni máa sẹ̀mí ẹlòmí ò lè mú ni máa bẹ lábẹ́ mi gbígba ẹ̀mí èèyàn ẹlòmí ò lè gbẹ̀mí èèyàn fífúnni ẹlòmí ò lè fúnni dídínàmánì ẹlòmí ò lè dínàmánì bákan náà ni láǹfààní ẹnìkan ò lè sèyàn láǹfààní àfọlọ fífara níní ẹnìkan ò lè níní lára àfọlọ àkóso lórí gbogbo ilé ayé kò sẹ́ni tí ń ṣe àfọlọ rírọ̀ òjò kò sẹ́ni náà tó lè rọ̀jò àìrọ̀ òjò òbí ẹnìkan dáa tí ó pè ọmọ rọ ẹ̀yin lẹ́kàn gbàgbọ́ pé ẹnìkan ti lọ tì í nígbà tẹ́ gbàgbọ́ tó ara imáni tá à ń sọ̀rọ̀ wọn ni wọ́n fẹ́ ṣe wọ́n ń ṣe patí ládùúgbò yín òjò wa sú wọn lọ bá baba babaláwo kan àti ẹsẹ bó ní ẹ̀rọ rẹ̀ ńlẹ̀ ni wọn tún gbowó lọ́wọ́ wọn wọn làwọn tì í kò ní rọ àfi tó bá jẹ bàbá òun kọ́ ló bí òun bàbá rẹ̀ ṣe bí ọ ọmọdé ló bí ọ ọlọ́wọ́ ba ló lè rọ̀ ló lè pé kójú ọmọ rọ̀ á ní gbàgbọ́ sí iṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe ẹni tó bá gbọ́ lọ́ngbọ́n nù ọ gbọ́dọ̀ fi ṣe ọlọ́run ti èèyàn tó bá ti fi ṣe ọlọ́run ti sọ́dọ̀ èèyàn ó ti ṣe kèfèrí nù ọ̀gbọ́lọ́ngbọ́nù bí kò sọ pé ẹnìkan lọ́ba tiẹ̀ jẹ́ àbí òye wa nísìnyí wọ́n máa tìràn wọ́n pe kíní ẹ asọ̀rọ̀ ẹ kíní kan ẹnìkan náà lọ kúkú ba tiẹ̀ jẹ́ o ti gbàgbọ́ pé ẹnìkan lè ba tiẹ̀ jẹ́ bọ́lọ̀ wọn bò bá tiẹ̀ kọ́ akọ́ọ́lẹ̀ àìdá fún ọ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ṣe kèfèrí ẹlẹ́kẹta á nígbàgbọ́ sí jíjẹ́ ọlọ́hun ọlọ́hun ó ní ọ̀hún lórí wa ó ní ẹ̀tọ́ tó lágbára lórí wa pé ká sìn ó ní à ń pè ní al-uluhiyya gbogbo sẹ́ẹ̀jọsìn ó gbọ́dọ̀ gbé lọ fẹ́lómi àfi Allah torí ẹ̀ ní gbọ́ káwa mùsùlùmí ká máa ṣe ya Allah ya Muhammad ya Allah ya Muhammad a'udhu tó o bá ti lè sọ bí o di mushrik ọ̀dọ̀ sẹ́bọ̀ a kì í pe anabi muhammed sallallahu alayhi wa sallam bá ń sẹ́ ń pe ọlọ́run wípé ìwọ ọlọ́run ìwọ muhammadu ìwọ ọlọ́run ìwọ muhammadu tó bá wílé odi kíni ọ̀dọ̀ ṣẹbọ. mo rò pé ń yí ọ ìdí táwọn kan fi jọ́ ṣẹbọ mo rò pé yí ọ pé kìí sọ ọlọ́run nìkan làwọn ń pè wọ́n tún pe ẹ̀dọ̀ ọlọ́run tó lọ́n dá pẹ̀lú ọlọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ṣíà akhzahumullah àwọn náà tẹmánà àwọn ń ṣàdúrà tẹǹsì tọwọ àfúfá nídìí Káàbà wọn máa wí gbólóhùn ìṣẹbọ sọlọ pé ya aliyu ya Hussein ya aliyu ya Hussein wípé ìwà ali ìwà Hussein ìwà ali ìwà Hussein ṣé ali àti Hussein lọ́lọ́run a'udhu billah tẹlẹyìn náà ó kọ rẹ lábẹ́ ṣẹ̀ríà ní kíni ashirk ìṣẹbọ sọlọ rí kí mùsùlùmí tọgbọ Ọlọ́run ọba gbọ́ kọ máa fẹ lómi tó yàtọ̀ sọ́lọ́run ọba búra nítorí pé tó o bá ṣe bẹ́ẹ̀ faqad kafarta aw ashrakta ó ti di kèfèrí àbọ̀dọ̀ ṣẹbọ bó ṣe wá nù àdé torí ẹ ẹ rí tí mùsùlùmí tó bá sọ pé wàláhì tí ń búra fún yàn torí pé ó ń tì kọ́ mọ́ wàláhì ó lè túmọ̀ rẹ̀ bí wọ́n ṣe máa sọ yorùbá tiwọn pé ọlọ́run gbọ́ àbí kí ni túmọ̀ ọlọ́run gbọ́ ṣé ń búra ni àbí ẹ̀ ń kan ọ̀rọ̀ yín pa ìbúra ni pé ọlọ́run gbọ́ òun fọlọ́run búra tó bá rí i pé ìgbà tó ń jẹ́ mùsùlùmí lọ́wọ́ pé kò mọ islam kọlẹ̀ ń fọ́ọ̀dì wọ́n kàn bí mùsùlùmí ni kò mọ́ ń pa rẹ̀ tó bá rí i pé ẹni tó ń bá sọ pé ọlọ́run gbọ́ yẹn kò gbọ́ ó bá ní ogun gan gbọ́ a ẹ gbọ́ ọlọ́run gbọ́ ogun gan gbọ́ sẹ́mu pé gan ó ti túmọ̀ sí nǹkan kan pé ogun gan tún ga jù àbí báwo a'udhu billahi minash shaitan ẹ máa gbọ́ lẹ́nu wọn mùsùlùmí ló sì pera rẹ̀ ẹlòmíì lè gbé alukurani gbọ́ bóòlù ṣe gbọ́ bóòlù alukurani ṣe gbọ́ mùsùlùmí ò gbọ́dọ̀ fi nǹkan mi tó yàtọ̀ sí Ọlọ́run búra yálà orúkọ Ọlọ́run àbọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ wa rabbil Kaaba mo fi olúwa tó ní Kaaba fi búra walladhi nafsi biyadihi mo fọba tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra wallahi. والسلامي wàlmùmínì wàlmùhàìmínì wàlàzízì wàljabbari wàlmùtàkàbírì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ ọlọ́run kò sí ètò ìfibúra ní orúkọ ọlọ́run ọba tí ò mú wàlẹ́dì xọlọ́kọ́ sẹ́mẹ́wàtí wàlọ́rù mo fi ọba tó dá wọn sánmà àtìlẹ̀ búra gbogbo eléyìí lọ́tọ̀ mélòó ló lè fi búra nínú orúkọ ọlọ́run àti ròyìn rẹ̀ tó fi wá jẹ́ pé kò yá sí ọ lẹ́nu àfi kọ́ forúkọ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ ń búra tó o bá ṣe bẹ́ẹ̀ ọ̀gbọ́ lọ́ngbọ́n ọ̀gbọ́lọ́ngbọ́ kọ́dà ẹnìkan yín pé òòsà pópó òun fi búra àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ pé òòsà pópó lòun fi búra ẹnìkan ní lọ́dọ̀ tàwọn òkè ìbàdàn làwọn máa fi búra a'udhu billah gbogbo ẹ̀ kí lórúkọ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ashirk ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ mo rò pé ń yé wa pé tó bá ti gba Islam ọ̀nà tiẹ̀ ti yàtọ̀ síta àwọn ọ̀sẹ̀ bọ̀ kì í ṣe pé a máa ṣe súkẹ́súkẹ́ pété ajá tún ṣe díẹ̀ sí i ká tún bá wọn ṣe lẹ́yìn náà àkókò mọ ibi tọ́nà wà ojú ẹ̀ fọnù nígbà tó ọmọ ibi tọ́nà wà tó ń fi lọ rìn nínú kòtò kòtò ọ̀fìn ọwọ́ á ní ọmọ tọ́nà wà kí lọ́n gbàgbà kí ló gbé kí ló gbójú sí ọlágbárí sí. fi yé wọn lágboolé yín fi yé wọn níbi iṣẹ́ yín ikọ̀ kó lè ha ayyuhal kafirun la a'budu ma ẹ̀yin kèfèrí o èmi ò ní sin tẹ́ǹsì o wọ́n lọ gbé kínní kan wá wọ́n gbé bíìlì pé kálukú ọmọ sáyìn pé wọ́n san five hundred òrò lé àwọn a mùsùlùmí lèmi a'udhu billah lẹ́yìn tí mo ti gba islam ọlọ́run má jẹ́ n tún padà sí di kèfèrí má tiẹ̀ yóò mú kẹlòmíì tọpọlọ rẹ̀ sùn bí epo kó tají pé ah àṣetí ẹ̀ máa ti ṣe islam yóò túbọ̀ lọ sí kínní bẹ́ẹ̀ ni àwọn náà ó di pé wọ́n ń filẹ̀ ọlọ́run fi ọ sábàbí dáadáa mi. ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọ gbọ́dọ̀ gba àwọn orúkọ ọlọ́run gbọ́ àtàwọn àròyìn rẹ̀ ọ gbọ́dọ̀ gbàgbọ́ pé ẹnìkan ò tó bọ́lọ̀ ń jorúkọ kò sì sí ẹnìkan tó tó bọ́lọ̀ ń ọba du ọ̀kan nínú àwọn àròyìn rẹ̀ eléyìí àwọn nǹkan mẹ́rin yìí gbogbo ẹni tó bá ọ ní ìgbàgbọ́ ṣiṣẹ́ tọ́lọ́wọ́n bá ń ṣe pẹ́lú mi ò lè ṣe wàá sì ní ìgbàgbọ́ pé gbogbo iṣẹ́ ìjọsìn ọlọ́nìkan la gbọ́dọ̀ kó lọ fún àgbọ̀dọ̀ kó lọ bẹ́ẹ̀ lómi wàá sì ní ìgbàgbọ́ sáwọn orúkọ ọlọ́run àti àwọn àròyìn rẹ̀ pẹ́nìkan ò bá jẹ́ wọn. aminu billah ẹni gbàgbọ́ sí Allah Allah yẹn gbólóhùn kan ni tí wọn ò lò fún nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ́run ọba tó dá wa torí rẹ̀ wọ́n á máa sọ yìí pé tí ọlọ́run bá fẹ́ insha allah allah yun kò lè lọ sí di nǹkan ju ọlọ́run bá tọ́ da wa lọ it's by the grace of god because god lóyìnbó wọ́n lè lò fún nǹkan mìíràn tó yàtọ̀ sọlọ wọ́n lè lò fún nǹkan mìíràn tí wọ́n ń tó yàtọ̀ sọlọ yàtọ̀ sí allah padà sínú dictionary rẹ kó o báwọn náà ṣe translate allah àwọn ní arabic word for god kò sí déédéé Arabic word for the creator of the universe who is to be worshipped alone kò sí ẹ̀kọ́ àmọ́ túmọ̀ rẹ̀ torí Allah òun náà ni al-ma'bud ìtumọ̀ rẹ̀ Allah ẹni tá a jọ́sìn fún ìtumọ̀ Allah wa rasulihi ẹ sì ní ìgbàgbọ́ o sí òjíṣẹ́ ọlọ́run tábà ti sọ pé òjíṣẹ́ ọlọ́run òjíṣẹ́ ọlọ́run kó tó jó òjíṣẹ́ ọlọ́run ó ti kọ́kọ́ jẹ́ ìránṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé ìránṣẹ́ ọlọ́run ilẹ̀ yẹn bá lò fún rọ̀ṣúl ó ṣe déédé toró ń gàgán ni túmọ̀ rọ̀ṣúl lédè lárúbáwá rọ̀ṣúl òun tá a ránṣẹ́ kìí ṣe pé ẹni tó ń jíṣẹ́ ẹni tó ń jíṣẹ́ òun ni al-muballigh òjíṣẹ́ nù òjíṣẹ́ là ń fi túmọ̀ ìránṣẹ́ ẹ sì ti mọ̀ pé ìránṣẹ́ kò lè jẹ́ ìránṣẹ́ àfi kó jíṣẹ́ à ń túmọ̀ rẹ̀ pẹ̀lú tí ó padà sí à ń túmọ̀ ìránṣẹ́ pẹ̀lú òjíṣẹ́ iṣẹ́ tọ́lọ̀ ńran tí ó bá jíṣẹ́ ṣé yóò jẹ́ ìránṣẹ́ kò lè jẹ́ ìránṣẹ́ òdodo torí rẹ̀ túmọ̀ tá à ń túmọ̀ rẹ̀ bí nàtíjà pẹ̀lú àbáyọrí iṣẹ́ là ń fi túmọ̀ ipò tọ́lọ̀ ń gbé sí pé ìránṣẹ́ ọlọ́ọ̀ni tábàtí wàá sọ pé rasulullah ọpọlọ gbogbo wa ń bọ ní ọlọ ọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tẹ́lẹ̀ sọ pé qala rasulullah ẹ̀ rí i pé kíákíá kí ni ọ wà sallallahu alayhi wa sallam pẹ̀sẹ̀ ìgbà tó pé muhammad yẹn ni pé ìròyìn yẹn òun ti hàn àfi bí orúkọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam yẹkúlù nàbíyù tabani anabi sọ níbo lọpọlọwọ lọ ara anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam agbọ́dọ̀ gba anabi yìí náà gbọ́ ọ̀ràn yẹn ni ká gbàgbọ́ gbogbo wa pátá náà là ń sìn sọpọ àgbà anabi gbọ́ ìdínú toríṣiríṣi àwọn èèyàn tí wọ́n máa fi gbọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà láti ṣàfihàn pé àwọn gbà anabi gbọ́ oríṣiríṣi jama alásàlátù láti ṣàfihàn pé àwọn gbà nábì gbọ́ oríṣiríṣi àwọn olórin ni wọ́n ti yọjú báyìí tí wọ́n ń pera wọn ní islamic waka àwọn náà fẹ́ẹ́ fi ṣàfihàn pé àwọn síkínni àwọn gbà nábì gbọ́ oríṣiríṣi tọ̀ríkọ̀ láti ṣàfihàn pé àwọn gbà nábì gbọ́ tọ̀ríkọ̀ tìjàníyà ń bẹ tọ̀ríkọ̀ tìjàníyà ń bẹ kọ̀dìríyà ń bẹ shadiliya ń bẹ naqshabandiya ń bẹ badawiya ń bẹ brelawiya ń bẹ lóríṣiríṣi kọ́dà ètò ọ̀gbọ́rí ń bẹ so gbogbo àtọ̀rí kan àwọn náà mọ̀ pé ìfẹ́ ànábì làwọn ní àbí bẹ́ẹ̀ kọ́ ni ìfẹ́ ànábì làwọn ní ah, ẹni ká sẹsẹ láti mọ ah, ẹ fẹ́ kọ́ bínú sí wa ni <laughs> so oná mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ ànábì àwọn fẹ́ràn ànábì àwọn gbà ànábì gbọ́ kò burú bẹ́ẹ̀ ni ara wọn kan àwọn náà ń tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam wọn làwọn gbà ànábì gbọ́ àwọn kan kúmọ àwọn ṣíà àwọn náà làwọn gbà ànábì gbọ́ àwọn kan khawarij àwọn náà làwọn gbà ànábì gbọ́ kọ̀dẹ̀ríyà àwọn náà làwọn gbà oríṣiríṣi kálukú ibi tó wà lé sí kálukú ọmọ wa wọ ẹnìkejì pé ah, ẹ̀yin ò ti gbàgbọ́ o ẹ̀yin ò ti gbàgbọ́ nítorí pé tẹ́ ẹ̀ bá ti ṣe súnà báwọn ṣe ń wò ó nù o torí kọ́ máa dàbí pé àwọn kan àwa àwa àwa ń wò pé tí o bá ti ṣe súnà kò tí ì ṣe Islam torí àwọn ẹ̀rí tó múnádóko tí ò ní ìdíkà ẹ̀sẹ̀ lọ mú wá ẹni tí o bá ti ṣe súnà kò tí ì ṣe Islam man yuti'i rasula faqad ata'a Allah ọlọ́ọ̀ni gbogbo ẹni tó bá tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wasallam ó ti tẹ̀lé tọ́lọ́ọ̀ ọlọ́run ọba wa ó tún ní fala wa rabbika la yu'minun hatta yuhakkimuka fima shajara baynahum thumma la yajidu fi anfusihim harajan mimma qadayta wa yusallimu taslima ọlọ́run ni mo fira mi búra n ò ní jẹ́ olùwàgbọ́ òdodo ó dìgbà tí wọ́n bá gba ìdájọ́ wa nabi Muhammad sallallahu alayhi wa sallam nípa gbogbo tí wọ́n bá dáwọ́ ọ̀lẹ̀ láàrin wọn tí wọn ò sì ní ní ìkùnsínú kan tí wọ́n bá ṣe nídàájọ́ tí nǹkan kan ní ha wọ́n lẹ́mìí lórí bó ṣe dájọ́ yẹn tí wọ́n sì jẹ́ni tó gbàfà fún dájọ́ rẹ̀ ní pàápàá gbígbàfà. wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu àwọn olùmọ̀túnmọ̀ rẹ̀ wa'tasimu bihablillahi al-islam wa'tasimu bihablillahi al-qur'an wa'tasimu bihablillahi as-sunnah. ẹ di okùn Ọlọ́run ọba mú lápapọ̀ yín ẹ ò gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ ẹ di okùn ọlọ́run ọba mú lápapọ̀ yín ẹ gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ wọ́n túmọ̀ rẹ̀ sí islam okùn ọlọ́run wọ́n tún túmọ̀ okùn ọlọ́run sí alukur'an wọ́n tún túmọ̀ okùn ọlọ́run sí sunna anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam àmọ́ àríkún túmọ̀ rẹ̀ sí tọ̀ríkọ̀ abẹ́ rí bẹ́ẹ̀ àríkún túmọ̀ rẹ̀ sí tọ̀ríkọ̀ torí tó wọn tan ara rẹ̀ jẹ àbáwọn kan ní sè ń jẹ wọn ní ẹ̀yìn tẹ́ bá ti gbọ́ ọwọ́ lọ́dọ̀ ṣéwù kan tẹ́ bá ti gbọ́ ọwọ́ lọ́dọ̀ ṣéwù ẹ wà lìjọ́nà jọ̀gbìn dàlùkìyàm ó ní pé gbogbo ẹ̀yìn tí ẹ tẹ́ jẹ́ mùrídìí òun tẹ́ ń tẹ̀lé òun gbogbo yín ó yí padà ń jọ̀gbìn dàlùkìyàm ẹ di bíi ẹyọ jéró kan abọ́ka bàbá ẹyọ kan yọ wà lọ́yìn mìíràn tó bá lọ yín níbi ó sì kó yín wà àlùjáná nù <laughs> abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ so torí ẹ̀ kálukú sí lọ́ọ́ gbọ́wọ́ ọwọ́ agbọ́wọ́ tẹ́ wọ́n á hùwà ọ̀daràn kò sẹ́ kò kírun má pé ẹ̀yin wàhálà lẹ́yìn ó fi wà àlùjáná lọ́fà because àwọn nígbà táwọn ti gbọ́wọ́ ó ti parí ìyẹn ọmọ atanra rẹ jẹ yóò lérò pọ̀ nǹkan lómi jẹ tó bá yẹ pé irú ọwọ́ bẹ́ẹ̀ wà káwọn sàbí ọkọ́kọ́ gbà á ẹkọkọ àbúrò ọlọjagun wọn máa kú ẹ ládùúrà ẹni tó kú nu wọn ni àbúrò máa gbé gbogbo dúkìá wọn kalẹ̀ pé kẹ́sìn islam ó lè lọ wájú nígbà tó yẹ pé wọ́n kàn dọ́ka bàbá wájú ànábì lànábì ọlọ wọn mi ni wọ́n gbé wọn wà lìjẹ́nà yọ wà lọ pọ̀ wọn lọ. àwọn yẹn kàn tẹ̀ra wọn jẹ lórí rọ wọn kò tẹ̀sí bá kọ́rùn wọn máa tẹ̀ra rẹ jẹ wọn máa ṣe kárí mi wọn máa ṣe wọn nìkan lọ́ọ́ wà àwọn èèyàn yòókù yọ máa wò yín pé mo tẹ̀sí bá ti ń wà lọ́ọ́ ẹ sì bọ́ ìhùn ti lọ ó ti dé ó ti garanti ààyè rẹ̀ ó wá wo àwọn ìyókù tí ó jìyà torí di eléyìí ọlọ́run ní kẹ́ ẹ gba ànábì gbọ́ dìímú kó fi bá gbé kálukú sórí scale ànábì wa sallallahu alayhi wa ẹni tó bá lòun gbà gbọ́ àwọn nǹkan wọ̀nyí gbọ́dọ̀ pé sára rẹ̀ tasdiquhu fima akhbar wa ta'atuhu fima amar. واجتناب ما نهى عنه وزجر وألا يعبد الله إلا بما شرع gbogbo ẹni tó bá ló ń gba anabi gbọ́ tí nǹkan mẹ́rin yóò bá pé sọ́dọ̀ rẹ̀ ń tan ara rẹ̀ jẹ ni bàbá fojú kan anabi kí n láti ṣe àmàjọ àmàyọ ni irọ́ lásán. àkọ́kọ́ nǹkan wọn náà máa yẹra rẹ̀ wò tó bá yẹ kó ní lọ́dọ̀ máa dúpẹ́ fọlọ̀ kó sì tún mójútó gbogbo ní tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa gbọ́dọ̀ gbàgbọ́ lódodo ọ gbọ́dọ̀ gbé yẹ̀wò ọ gbọ́dọ̀ yírí rẹ̀ wò pé sáàsì gbàgbọ́ bẹ́ẹ̀ kí n fọn lápèjúwe anabi sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa yìí pé ẹ̀yin sábẹ ẹ máa pajá gbogbo ibi tí wọ́n ti rájá pípa ni wọ́n ń pa gbogbo ibi tí wọ́n ti rájá wọ́n pa gbàtọ́ anabi náà ẹ̀dá dúró báwọn tó báwọn tó báwọn àyà àfajá dúdú àwọn sábẹ ni kí ni yàtọ̀ dúdú àti pupa kí ni yàtọ̀ dúdú àti funfun ṣé gbogbo ìwọn ìsajá ni anabi ni al-aswadul bahimu shaitan ajá tó bá dúdú birikiti ashaitan ni torí ẹ̀dùn ní díjọ́ gbẹ̀ndà alkiyama àṣẹwà pé ká ẹ máa pa ajá dúdú ẹnìkan wá ní àbàbà ẹ sì máa ẹ ajá dúdú ṣe wá jẹ́ shaitan tó o bá ti sọ bẹ́ẹ̀ ọgbà anabi gbọ́ nípa àròyìn tó fún wa anabi sallallahu alaihi wasallam wọn lọ́lọ́wọ́n bá wa ó máa ń sọ̀kalẹ̀ wá sí sánmàlẹ́ ayé ní ìgbà tó bá ku ìdá kan nínú mẹ́ta nígbà tó bá ku ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru yóò máa wá béèrè pé ta ló fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ pè mí kí n jẹ́ ta ló fẹ́ tọrọ àforíjìn kí n foríjìn ẹ sì ti gbọ́ nínú ayatul kursi ikú ọlọ́run ọba sọ pé wasi'a kursiyyuhu as-samawati wal-ard ìtìsẹ̀ àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa kìí sàgọ́ ọláǹgangan fa ìtìsẹ̀ tẹ̀sẹ̀ ẹ̀ máa gbé ẹ̀ mọ̀ kó kéré sága ìtìsẹ̀ àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa ọ̀fẹ́ ju gbogbo sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ ẹ ti mayún anabi wa sọ pé ọlọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sánmà alẹ́ ayé nígbà tó bá kú ìdá mẹ́ta àgbẹ̀yìn nínú òru ìgbà tí ìtìsí àga ọlọ́ọ̀lọ́run ọba yìí bá fẹ̀ ju gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje lọ sánmà ilé ayé wo ló wá lè gbọ́ lọ. mo rò pé yé wa so sẹ́wọ̀n kéèyàn lè máa pé ẹ dákun sísọ̀kalẹ̀ ẹ mú kó ń bẹ̀ o tó bá sọ bẹ́ẹ̀ kọ̀gbà anábì gan nípa àròyìn tá ànábì fún wa torí gbogbo tó bá sọ sí ọlọ́pọlọ fallahu fawqahu ọlọ́run jùlọ eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ìpìlẹ̀ òfin tó fẹsẹ̀ rinlẹ̀ nínú tawhid lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jama'a kullu ma khatara bi balika anillah fallahu fawqa gbogbo ohun yòówù tó o bá rò nípa ọlọ́run lọ́kàn rẹ̀ mà pọ́lọ̀ ń ṣe kí ni ó jù bẹ́ẹ̀ lọ. tiwa ni ká gbàgbọ́ pọ́lọ́ wọn bá máa ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ báwo ló ṣe máa ń sọ̀kalẹ̀ Allahu alam wọn ò bẹ̀ wá káwádìí eléyìí. bákan náà tọ́ba ti lọ́la gbẹ́ndé alqiyama anabi sallallahu alaihi wasallam fún wa ròyìn lórí sírísírísírísírísí nípa tí ó ṣẹlẹ̀ lọ́la àjọ gbẹ́ndé alqiyama ọ̀ gbọ́dọ̀ sẹ́yìn méjì nípa kankan nù rẹ̀ gbogbo tọ́ba ti gbọ́ pànàbì sọ wàá gbàgbọ́ pẹ̀lú májẹ̀mú kọjá pé ntọ́ gbọ́ pànàbì sọyún hadithi tó mu wa ọ̀fẹ̀sẹ̀ rinlẹ̀ kìí ṣe irú ètò àwọn kan máa ń pàlọ́ fún yín tí wọ́n kàn máa parọ́ torí pé àwọn tíra kan wà ah ó yẹ kéèyàn wá mọ̀ ọ́ àwọn tíra kan wà tó yẹ pé gbogbo àdìsí tó wà nù rẹ̀ irọ́ lásán náà ni irú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàyàn kà wọn mọ wọn mú àwọn ìròyìn tuntun tuntun wọn fún yín jojúmọ́ gbogbo jọjúmọ́ ẹ bẹ sọ ọlọ́ọ̀ ẹ gbọ́dọ̀ tóbi jẹ máa ńgbà tó ti ri pé rọ̀ ọ̀kọ̀ wọ̀ yín ládàáda pé abẹ́ ẹ̀ fura máa ń tá a sọ ni ẹ gbọ́dọ̀ tóbi jẹ máa pé ọ̀dà aláwọ̀ àpọ̀ so eléyìí òǹkọ́ là ń sọ tí àdéhìí tó mú ọ̀rọ̀ wa bá fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ọ gbọ́dọ̀ ṣe méjì o sì gbọ́dọ̀ jánabi nírọ́ ẹ̀yin náà sì ti mọ̀ pé àwọn tíra kan bẹ̀ tó bá dá yín lójú pé bẹ́ẹ̀ làdíìsì ti wá kò yẹ ká máa yiri rẹ̀ wò ẹ̀rí pé a máa wí a máa sọ torí kẹ́yìn náà ò lè bá àtàrà rẹ̀ lóye kẹ́ẹ̀ lè bá àtàrà rẹ̀ mà àwọn ìpinnu àdíìsì tó gún èyí tó wá nínú. No naam ẹ wàá sọ fún wa torí tọlọ́n nínú sahihil bukhari tàdí tìbátì wa nù bukhari sọ yẹ ká máa ṣe yẹ méjì kò yẹ torí pọ́n ní tíra tó gún régé jù lẹ́yìn tíra ọlọ lẹ́yìn alukur'an àfi sahihil bukhari kì í sọ̀rọ̀ bukhari fa ọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ àánú ẹ̀ bákan náà ó tún wá nínú adéṣe tó gún régé eléyìí tó wá nínú tíra al muslim sahihi muslim sẹ́mi pé gbogbo eléyìí ọkàn yìí ti balẹ̀ àmọ́ tẹ́ ẹ bá ti mọ̀ yín pé àwọn kan náà ń jàǹbá àdìsí ò sínú Bukhari o kò sínú Muslim àwọn ti rí pé gbogbo èèyàn ti gbọ́ máa ti gbọ́ Bukhari àti Muslim kò burú ọkàn gbé ìdúró ńlá kan wá ni òní ẹ àdìsí sahih nífa kódà ń bẹ nu Bukhari àti Muslim ń bo mo rò pé yé wa ẹ sọ pé tí n bá ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ níbo ni ká wá sí á ní nílé ṣé gbogbo èèyàn náà wà á lálẹ́ máa sọ fún ẹ sọ fún wa àwa fẹ́ máa bẹ̀ẹ́ mo rò pé yé wa yóò máa dín rọ́ọ̀kù torí wọ́n ń parọ́ má nàbì púpọ̀ láwùjọ wa gbogbo níta nàbì ọ̀sọ́ torí àwọn náà onímọ̀ tí wọ́n fi mà nípa nàbì ọ̀sọ́ bẹ́ẹ̀ wọn ò nímọ̀ tí wọ́n fi mà pa nàbì ọ̀sọ́ bẹ́ẹ̀ ìdínú tá a fi sọ̀tàn ẹni tí ń parọ́ fáwọn èèyàn fún yín ń parọ́ fún wa ń parọ́ má nàbì ń parọ́ má nàbì sọ wọn a sọ fún pé ọ páyọ Ọlọ́run irọ́ mọ̀ ló ń pa má nàbì ó ní ẹ bẹ́ẹ̀ ṣùgbọ́n ntọ́kànṣẹlẹ̀ ni pé gbogbo àwọn tí mò ń bá sọ̀rọ̀ yìí màálù níwọ̀n ṣùgbọ́n àtàtì jẹ́ màálù wọ́n máa ń parọ́ fún màálù sẹ́wọ̀n pé kò ní kò ní mọ̀ ní rọ́ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn àfa àwọn lè máàmù láwùjọ wa irọ́ burúkú ni wọ́n ń gbé fáwọn èèyàn lójó gbójọ́ jimá irọ́ burúkú tó yẹ pé wàláì ọlọ́run ọba wa kù sùúrù tọ́lọ́run ọba bá fẹ́ fìyà jẹ àwọn èèyàn lórí ẹ̀ ó tó kọ́ pa gbogbo ẹni tí ń gbọ́run ẹ̀ sì lè sọ fún bàbá ìkókùrọ̀ ni tọ bàbá yẹn bá ní kó o lè bá a mà wípé màálù ni wọn lọba tún fabricate àdìsí kan tí èsì ànábì lọ sọ bàbá lànàbì ni gbogbo ẹni tí ahọ́n rẹ̀ bá kan mú yọ wà lìjánà kálukú bá yọ ahọ́n ta pé ẹni tí ì ń sọ fún ọ pé màálù ni wọn <laughs> so gbogbo eléyìí fi hàn pé àwọn ti rí pé àwọn èèyàn ọ̀ma. àwọn ẹni tí ń bá yín sọ̀rọ̀ ọlọ́run jojúmọ́ láwùjọ wọ́n rí pé ẹ̀ nǹkan omi lò káyọ̀ so wọ́n á lo chance yẹn gbogbo àwọn tíra kan wà tó yẹ pé làwọn rí kà lọ́dọ̀ àwọn àwọn irọ́ so ni wọ́n mọ̀ wá ká wọ́n á ah kọ́dọ̀ sọ wọ́n á ti sọ̀rọ̀ kan wọ́n dá wákà wọ́n á ti sọ̀rọ̀ kan wọ́n dá wákà Islam lọ́lọ́run sọ wà sọ wà lẹ́nu gbogbo àdìsí tí wọ́n á ń bẹ lórí wọn lè gan rọ́ àfi kó sì jẹ́ ìtọ́lẹ̀ aminu billahi wa rasuli ẹ gbòjíṣẹ́ ọlọ́run gbọ́ nínú pa àgbàgbọ́ nǹkan alákọ̀ọ́kọ́ nù gbogbo níta nàbí bá sọ fún wa agbọ́dọ̀ gbàgbọ́ agbọ́dọ̀ gbàgbọ́ anabi sallallahu alaihi sọ fún wa pé ó ní uhud jabalun yuhibbuna wa nuhibbu òkè uhud àpáta yìí àpáta kan ni tó nífẹ̀ẹ́ wa táwa náà nífẹ̀ẹ́ rẹ̀ ẹnìkan ni ọ̀ọ́ sẹ́ẹ̀rí àrùn kò ti dáràn ọ̀gbà nábì gbọ́nù. torí pé wallahu ya'lamu wa antum la ta'lamu. torí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká gbàgbọ́ a gbọ́dọ̀ ṣe iyèméjì gbogbo ní tànàbí bá sọ fún wa ká gbàgbọ́ anabi wọn gbà anabi lọ sí sánmà ó fún wa ń nígbà tó ń dé Baitul Maqdisi òun síwájú gbogbo anabi ọlọ́run ọba ṣe lè máàmù pé ah, ẹ dúró náà o sáwọn náà ń bẹ láyé ńgbà náà sórí gbogbo interrogation yun àmì pọ̀ gbà nábì gbọ́ ni mo rò pé yé wa kí lọ́ lọ́wọ́ bò lè ṣe tún máa lọ máa lọ títí tá nábì fi dé sámà tá la pé ó ṣe sábàbí tí ọlọ́run fi dírun kù fún wa láti àádọ́ta títí tó fi wá ṣẹ́kù márùn-ún tání anabi musa aleyhi salam musa aleyhi salam láti tó wàhálà anabi musa ti kú kó tó bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n sami'na wa amanna wa saddaqna agbọ́ àsìgbàgbọ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ká máa ṣẹ̀ṣẹ̀ tukutusu désàlẹ̀ kòkò anabi tún sọ fún wa nínú àdìsí kan ó ní fanfa wáyé láàrin baba ńlá wa anabi adam àti anabi musa aleyhi masalatu wa salam ẹ dákun baba ńlá wa fa ẹ wà àtijọ́ tí baba ńlá wa ti kú ẹ wò gbàtàn tó bí anabi musa wọn á jọ ṣe fanfa ẹnìkan á ní ah báwo báwo ọgbà anabi gbọ́ nù ta ni bọ́ sọ̀rọ̀ anabi ni ó yí pé mo gbàgbọ́ ọ wàá ṣe làákà tí wọ́n bọ́ sọ kí wọ́n lọ fa fanfa wọ́n ní musa sọ fún baba wa anabi adam pé ìwọ adama ni tó ṣe sábàbí tó ṣe sábàbí jíjáde àwọn ọmọ rẹ̀ nù àlùjánnà tó ṣe sábàbí jíjáde àwọn ọmọ rẹ̀ nù àlùjánnà. ẹ ajáde nù àlìjánná ó túmọ̀ sí pé àti wà nù àlìjánná rí sẹ́yìn fíìlì pé wà ń bẹ̀rẹ̀ tòkàlùkù pé ká ìyà làwọn jẹ́ àwọn wà lálìjánná kan rí ẹ ti wà ń bẹ̀rẹ̀ ẹ̀mẹ̀kẹ́ akramakumullah ọmọ tẹ́ ẹ̀ tí ì bì ọmọ tẹ́ ẹ̀ tí ì bì ẹ̀ wá dáràn nígbà tó wà lẹ́wọ̀n ọmọ bá wẹ̀wọ̀n àbí ọba wẹ̀wọ̀n torí bàràbàrà di rẹ̀ lọ́wà ọba wẹ̀wọ̀n àbí ọba wẹ̀wọ̀n ẹ̀yọ́ à ó ti wá lówó lówó lówó ti gbádùn gbádùn gbádùn gbádùn ọwọ́ abí màyín sínú òsì ọmọ ti bọ ọjà eré àbí ọba ọjà eré ó ti bọ ọjà eré torí bàràbàrà di rẹ̀ lọ́wà ó lè ó ti pọ̀ dálẹ̀ ṣe eléyìí nìtumọ̀ pàwọ́ náà ti wà lálùjáná rí torí ìgbádùn tí bàbá rí ọmọ náà rí ń bẹ̀ẹ́ lọ́fà ló fi jẹ́ pé ẹni tí ń gbádùn tó bá báyàwó rẹ̀ lò irú omi tí ó pọ̀ jáde irú àlàáfíà tí ń bẹ lára omi tí ó dọmọ kò ní í sí lára omi ẹni tí yà ń jẹ náà ló fi jẹ́ pé ọmọ tó bí lásìkò tó ní agbára irú agbára tó mọ wọn ní kọ́ lọ omi rẹ̀ ti ń lẹ̀ torí ẹ̀ anabi adam aleyhi salam wọ́n ní wọ́n ló kó wa jáde lálùjẹ́nà wọ́n ló ṣe sábàbí tá a fi jáde bí ìgbà táwa náà ti ṣe kí ni tá a ti wà ń bẹ̀ torí inú bàràbàrà àdì rẹ̀ la wà gbàtí bàbá ti jáde ọmọ jáde àbí ọ̀jáde ọ̀jáde ọmọ ò lè yarí pé mi ò ní ní jáde ń bó lọ́wọ́ àtẹ́lẹ̀ náà ẹ bá ara rẹ wọ́n ti gbé bàbá jáde tán wọ́n wá lọ́ọ́ gọ síbo. tọ́ anabi adam ẹ gbọ́ béèrè tó ṣe mẹ́ tánàbì Musa sí o tó o bá gba ànábì gbọ́ gan o tiẹ̀ nílé kọ́ntínú pẹ̀lú àdìsí pé mo wọ́n ti ríra àwa gbàgbọ́ pọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó ẹ wá gbọ́ béèrè tí Musa ṣe lọ́dọ̀ baba ńlá wa ó ní sí wọ ni ádámà tó kó wa kú lálẹ́jáná tó ṣe sábàbí tá a fi kú yìí ṣe pé sí wọ ládámà tó ṣe lọ́hún tó jẹnu tọ́lọ́ ní kọ́ máa jẹ́ sẹ́wọ̀n kí táwọn kan wínú lónìí wípé àwọn jogún bẹ́sẹ̀ wọ́lá àwọn jogún bẹ́sẹ̀ kankan ti wá tá à ń dá lọ́wọ́ wọ́lá taziru waziratun wizra ukhra torí ara ẹ̀rọ ẹ̀ṣẹ̀ kan kò ní irú tẹlómi ẹ wá gbọ́ anabi adama ìmọ̀pọ̀ anabi musa ìmọ̀pọ̀ sí wọ́lá adama tó ṣe sábàbí jíjáde àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà àlùjáná tó kó wa jáde ńbẹ̀ ó níbò ni wọn Musa ṣe lè máa bú mi ọfẹ máa bá mi wí lórí ntọ́lọ̀ ti pàkọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ síwájú kó tó dá sánmà àtìlẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún kọ̀ọ̀kan lọ́nà àádọ́ta ọdún kó tó dá sánmà àtìlẹ̀ fifty thousand years lọ́lọ́run ti kọ́ pé bí ó ṣe ṣẹlẹ̀ nu ọfẹ wa máa bá mi wí lórí ẹ̀ anabi ni baba ńlá wa anabi Adam ọba borí Musa torí kí ni Musa ó tún sọ mọ́ àmọ́ anabi adamu sọ pé ọfẹ́ máa bá mi wí lórí èso tọ́lọ̀ tí mà pé ń jẹ sẹ́mi pé nǹkan ni anabi adamu wí torí ẹni sheikhul islam ibn taymiyyah rahimahullah ló fi ṣe tírà kan al-ihtijaju bil-qadar bísí alẹ́ máa fi kádàrá sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni alẹ́ fi kádàrá sẹ́ẹ̀lì lórí tọ́lọ̀ ti kọ́ pé ọ̀sẹ̀lẹ̀ náà ni tó ju agbára wa lọ àmọ́ alẹ́ fi kádàrá sẹ́ẹ̀lì lórí ọ̀ràn tá à ń dá a ah, ó sì lè máa bú mi lórí pé mo jí ẹran jẹ ti kọ́ kó tó dá tilẹ̀ <laughs> ẹ ó ti kọ́ ó sì tún kọ́ kó jìyà torí rẹ̀ kọ́ tọ́ ká fi kádàrà ká máa fi ṣàwáwí lórí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ bí ní sìkẹ́ sọ fún ọ pé ah iṣẹ́ tẹ̀ ń ṣe yìí kò kúta o iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ò kúta o. ṣebí náà ní lágbájá àti tàmẹ̀dò àti dóòlà ṣe tí wọ́n fi lálù àá wọ́n fẹ́ máa bá mi wí lórí ntọ́lọ̀ ti kọ́ọ̀lẹ̀ pé bí tèmi ò ṣe máa nù sẹ̀mọ̀pẹ́ rí sọ èyí ṣe pé à ń jọ ṣiṣẹ́ kan náà pé ká jọ lówó bákan náà sọ àmì yẹn kan ọ sọ fún yín pé ha bàbá alágbájá lẹ́sìn lùyàwó yín fọ́ lórí báyìí wọ́n á ní ah ọ fẹ́ máa bá mi wí. <laughs> ẹ̀yin náà ti mọ̀ pé kò ní í mu ẹ ọ̀fẹ́ máa bá mi lórí ntọ́lọ̀ ti kọ pé ó ṣẹlẹ̀ kó tó dá sẹ́mà àtìlẹ̀ ó ní tòhídìí o àgbà àtòhídìí tiẹ̀ gan-an ni ọ̀dà ó sì jìyà torí tó bá jẹ́ pé àwọn nǹkan bá ń ṣe fi sẹ̀rí ni ànírẹ́ nìkan fi ẹ̀wọ̀n nígbà wọn bá mú ẹni tó pààyàn tí wọn mú un lọ sẹ́wọ̀n yóò máa ní ẹ fẹ́ fi mí sẹ́wọ̀n lórí ntọ́lọ̀ ti kọ pé ń ṣe ẹ̀yìn ẹ̀yìn yìí ẹ̀ mọ̀ kúkú gbọ́ lọ́ o. <laughs> ẹ pa mí lórí pé mo pa yẹn bọ́lá ti kọ́ pé mi ní ń pa bẹ́ẹ̀ ni ó sì pọ́pọ́ àlá pa wọn náà torí ẹ a kì í fi kádàrá fi sẹ̀rí lórí ọ̀ràn tá à ń dá ṣùgbọ́n a lè fi sẹ̀rí lórí ń lé ju agbára wa lọ a pè bọ́lá ọ̀fẹ́ máa bá mi wí lórí ntọ́lọ̀ ti kọ pé bí ó ṣe jẹ́nu kò ní jù kan lọ so gbogbo eléyìí ká mà bẹ́ẹ̀ torí rẹ̀ àkọ́kọ́ nù gbogbo ní tànà ìbá sọ fún wa gbọ́dọ̀ gbàgbọ́ sẹ́mi pé táwọn Abubakar fi jọ́ ga gbogbo wa nínú ìjọ yìí lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ohun eyiri rẹ̀ wò ẹ̀mọ̀ kí ni sẹ́ àwọn náà ti ń gbọ́rọ̀ ọlọ́run tó jọ mẹ́ta ṣé gbogbo ní tá a gbọ́ tá a sì ní ọ nínú ẹgbàá wọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ iná ẹ̀ la sì gbàgbọ́ àbáwọn kan wà nù rẹ̀ tá à ń yiri wò pé ok but eh, ọkàn mi ò tí ì tí gba kínní ẹ but eh, bọ́tún eh, wàhálà ni wàláhì anabi sallallahu alayhi sallam ó lọ sí Baitul Maqdis oṣù kan ni wọ́n máa ń ṣe láti Makka sí Baitul Maqdis wọ́n ń pè Jerusalem tí wọ́n fi rìn lórí ràkúnmí kí wọ́n tó débẹ̀ ó tún wá ní láti ibẹ̀ Ọlọ́run tún ní kí wọ́n gbé òun wá sí sámà sámà kínní sámà kejì sámà kẹta sámà kẹrin tó fi dé sámà keje anabi sì lọ́ọ́ bọ̀ láàrin òru kó tó di pílẹ̀ máa tó ti padà dé irú bàálù wo nu so ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ anabi wa dé sallallahu alayhi sallam ọlọ́run sì bẹ́ẹ̀ kó gbọ́rọ̀ pamọ́ anabi wa ni tó ṣẹlẹ̀ ni ọ àwọn ará mẹ́ka ni muhammadu yìí tuntun wa mú irọ́ mi kúnrọ̀ rẹ̀ o torí irú ọ̀tòsí ni máa pa tẹ́lẹ̀ eléyìí tó fẹ́ máa pa yìí jìnnà pọ̀ o ẹ́ kí ló kó o ṣe Baitul Maqdisu tó ẹ kó sùn kan láàfin olóòtí lóòtí dé òtún á sẹ́mọ́ lórí eléyìí òtún ní sẹ́mà kíní kejì kẹta tó fi àti gbogbo ti tẹ́lẹ̀ gan sọ̀rọ̀ pa àgbà eléyìí àwọn ò lè gbà bẹ́ẹ̀ làbúbákàr dé subhanallah olóríire abubakar de oní kílẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gánà rí tọrọ rẹ̀ anabi gánà sallallahu alaihi wasallam kí islam gan tó dé kí ni ẹ lọ ṣẹlẹ̀ gánà rí èsì torí pọ́ ajọ́ rẹ̀ nìkan gbogbo nǹkan tí yóò ṣe gbàgbọ́ nígbàgbọ́ kò rí bẹ́ẹ̀ o tọrọ ẹlòmíì ọmọ rò bẹ́ẹ̀ oní kílẹ̀ ẹ lọ ṣẹlẹ̀ wọ́n ní ah, ọ̀dà wà wà wọ́n ọ̀rẹ́ rẹ̀ ni sórí ìtì máa parọ́ máwùn èèyàn tẹ́lẹ̀ àwọn náà wọ́n pè lólódodo fa ah torí ẹ̀sẹ̀ rí téèyàn bá mọ islam wàláì kò sí táwọn èèyàn fẹ́ ṣe fún ọ tí ó tí ó bọ̀ lójijì pàápàá tó máa ń pè yàn lọ sídìí ẹ̀sìn ọlọ́run ẹ onu ẹ kínkín ẹ lè sọ gbogbo ẹ mélòó lẹ lè sọnu tí wọ́n ti sọ fáwọn tó jù wá lọ. bọ́n bá ń gbanú ẹnu ní hún ọ bó sì ń yín mú kòkòrò ní jẹun mú àwọn ọ̀rẹ́ nìkan àzìmọ̀ pọ̀ ń sọ kankan torí fi lamọ́ wùbẹ̀ la máa dé. ẹ dákun tẹ́ ẹ bá ka ìtàn ní tí wọ́n ṣe fáwọn anábì ọlọ́run láyé yìí níta ṣe fáwọn ẹni rẹ láyè ọwọ́ abẹ́wulẹ̀ ọ̀fẹ́ máa jà ipò bú mi ipò ń gbọ́ pé mo sọ̀rọ̀ sóhun ọwọ́ akànmi lábùkù ń sì lù à èèyàn mélòó lọ́wọ́ á lù ó lù wọ́n títí tó fi dórí ẹni tí ó lù ọ̀pá. Abubakar bọ́n ṣe dé oníkìlá ẹwí náà rí ó ní wọn ọ̀rẹ́ rẹ kọ́ máa wí ànábì bá sọ pátá ànábì sọ pé ṣé n tó sọ náà nù wọn níbẹ̀ ni èmi gbàgbọ́ lódodo pé bẹ́ẹ̀ náà lọ ṣẹlẹ̀ ah àtijọ́ làǹdàbì wọlé lódodo ẹni òdodo kọba nàbì débẹ̀ kọmọgbà tí wọn gbà nàbì ní létí màlẹkà wa gbé kọmọkó débẹ̀ tìlú makdis kò rí ambosibosi bó ló ṣe lọ sẹmọ àmọ́ mọpá nàbì yé parọ́ wọn ò ka irọ́ ma lẹ́nu rí àwa ń kọ́ ni wọ́n kó dodo mẹ́lòmíì lẹ́nu rí abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ <laughs> so the difference is clear. torí tí wọn bá sọ̀rọ̀ kalẹ̀ ní bá yiri rẹ̀ o ga as usual àbí ẹ̀kọ́ ni <laughs> so kò sí kankan tuntun bẹ́ẹ̀ bí ṣe máa parọ́ náà ni báyìí a gbọ́dọ̀ gba gbogbo tó bá sọ fún wa a gbà gbọ́ wa gbogbo àṣẹ tí bá pa wá nítorí káwọn kan náà nù máa ń gbogbo wa lànàbì ń bá wí àfi tí ì bá ṣe mùsùlùmí o gbogbo wa làlùkùránì ń bá wí àfi tí ì bá ṣe mùsùlùmí ẹni tí ń tẹ̀lé súnà ń tiẹ̀ táwọn bá ti gbọ́ pọ́lọ̀ ń sọ tí wọ́n ti gbọ́ pọ́lọ̀ ànábì sọ kò tún sáyè àti sẹ̀sàmá wa ma kana li mu'minin wala mu'minatin idha qada Allahu wa rasuluhu amran ay yakuna lahumul khiyaratu min amrihim kò tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin àbí pé tó lọ́wọ́ bá àbánabi bá ṣèdájọ́ kan káwọn tó wá máa ṣẹ̀ṣà pípé ah ṣé ká sì ṣe bẹ́ẹ̀ àbí ká má ṣe bẹ́ẹ̀ ẹ ó yẹ káwọn náà ronú a'udhu billah ẹni tó fẹ́ tẹ̀lé tọ́lọ̀ tó bá sì gba tànàbì gbọ́ lódodo tànàbì bá pàṣẹ kan wàá tẹ̀lé náà síbẹ̀ làwa rí ẹ̀ríkì tí máa fa wàhálà jù láwùjọ eléyìí jẹ́ kan bẹ́ẹ̀ gbogbo tànàbì ní ká ṣe àwọn kan ṣe tó bá ti yọ wọn ni ẹ eh, àwọn ni wọn lù sùn náà

pé ẹ alùpùpù súnà wo ẹ yìí sì ẹ yìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ gbọ́ dípò pé nìkan ṣe pé kí ló fẹ́ sọ kí ló fẹ́ sọ ju pé kí ọmọ wọlé lọ kí ló fẹ́ sọ ká eléyìí ọ̀kan náà níye táwa máa sọ ni ọ̀kan nù rẹ̀ ni wọ́n náà wàá jókòó kọ́ gbọ́ torí ẹ ara jẹ pọrọ kan là ń sọ ojoojúmọ́ àgbọn ni nígbà tí èsì pa àlóyè ọ̀kan nù rẹ nù kódà a lè soso rẹpẹtẹ tó ní gbọǹgbà tá a bá kí ó débẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọ ọlọbẹ sàmẹtà ń pè súnà ní islam gbogbo islam yìí torí islam alislam kullun la yatajazza odidi ní islam a lè wẹ́lẹ́wẹ́lẹ́ torí ẹ yàtẹ̀mí àti wọ́n ló sì bá wí fún ọmọ pé èmi gan gẹ́gẹ́ bí ìwọ náà ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ní gbogbo àṣejọ rí tá a wà ní òkú ọlọ́run bá ló fòye ló fi hàn wá ọlọ́run ló kọ́ wa ló kọ́ wa nímà ọlọ́run ló sọ fún wa pé léyìí lọ́nà ìwọ náà nígbà tó jẹ́ pé ọlọ́run ò sí wa ló ń kéta o sì rẹ́nìkan tó ṣàlàyé ẹ̀sìn yẹn fún wọn náà alhamdulilayi wọn náà máa ṣe mọ̀nà nítorí pé ká wá àwòkọ́ṣe olóríire ìmọ̀ jẹ́ ká sóríire kọ́lọ̀ wọn bó jẹ́ kí gbogbo ó sóríire torí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nu tánà bí bá pàṣẹ kan gbọ́dọ̀ tẹ̀lé náà lọ́nà fi sọ fún wa pé man yuti'i rasula faqad ata'a Allah gbogbo ẹni tó bá ti tẹ̀lé tánà bí ti tẹ̀lé tọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ijtinabu ma naha anhu wa gbogbo tánà bí bá ní ká má ṣe tó sì jágbe mọ́ wa nípa rẹ̀ ọ̀ gbọ́dọ̀ sí o. Ọgbọdọ jìnnà sí àìmáyé nǹkan là nábìlà àgbọ́dọ̀ sí èèyàn ò sì lè mọ wọn àyàfi kí máa lọ bì ìdánilẹ́kọ̀ọ́ èèyàn máa gbọ́ lọ́kọ̀ kan bóyá kútúbà jimá ni bóyá ìdánilẹ́kọ̀ọ́ ni bóyá tí ti ń ni wàá jókòó ń ó lè pàdánù ń yẹn ó náà ni wọn náà máa rí i pé nígbà tó bá fi dìde láàrin wàláhì àǹfààní tó kojọ wọn náà rí i pé ah mo dúpẹ́ fọlọ́n pásíkò yóò ṣòfò má mi lọ́wọ́ torí ẹ gbogbo nítorí àbí bá ní ká mẹ́sì ká dínà sí tí ìrọ̀ àsìkò rẹ gẹ́dẹ́ lórí nǹkan ẹyọ kọ̀ọ̀kan tí mò ń sọ fún yín yìí nítorí àbí tó sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ tí ìrọ̀ àpọ̀ rẹ gẹ́dẹ́ lórí ẹ̀ nítorí àbí sallallahu alaihi tó fi pa wá láṣẹ tí ìrọ̀ àpọ̀ rẹ gẹ́dẹ́ lórí ẹ̀ sẹ́mi pé àwọn tíra tó sọ nípa ahadithul ahkam wọ́n pọ̀ àwọn ahadithul ahkam wọ́n ń dá lórí nǹkan tá nàbì fi pa wá láṣẹ ni ẹ sì mà wípé àwọn tíra tún wà rẹ́gẹ́dẹ́ lórí nǹkan tá nàbì láà gbọ́dọ̀ ṣe tó jẹ́ pé àwọn tíra azawajir gẹ́gẹ́ bí àwọn tíra tí wọ́n kọ́ nípa azawajir àwọn tíra tí wọ́n nípa alkabair àwọn tíra tí wọ́n nípa almuharramat bákan náà a gbọ́dọ̀ sin àyàfi pẹ̀lú níta nàbí bá fi pa wá láṣẹ ẹni tó bá gba ànábì gbọ́ nù ọ gbọ́dọ̀ mú nǹkan mẹ́rin yẹn wọ̀nyí sẹ́ ìlọ́fà làwọn fi máa sọ pé eléyìí àdádálẹ̀ ni kì í ṣe ní tànàbì fi pa wá láṣẹ ẹ má bá wọn ṣe eléyìí kò sínú lànà ànábì ẹ má bá wọn ṣe kì í ṣe pà mú wa lórí wa torí pé kò sínú ẹ̀sìn nítorí bá ti sínú ẹ̀sìn tá a bá kàn ṣe à ń fi àjẹrà aláṣẹ ni à ń sọwọ́ wa nù. so eléyìí ọjọ́ ìgbà ànábì sallallahu alaihi wasallam والكتاب الذي نزل على رسوله ọlọ́ni ẹ̀tún gba tírà tó ń ti sọ kalẹ̀ kalẹ̀ fún ànábì òun ẹgbà gbọ́ àmọ́ pé bàbá bíi mùsùlùmí léèrè gbogbo mùsùlùmí lọ́mọ tírà wo lọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tírà náà ni kíni alukur'an a àdúpẹ́ fọlọ́ tó sì wá ní mùsùlùmí tí ò jí ká máa gbé pàǹdà ká táwọn tanra wa jẹ alukur'an ọlọ́run ní ìbàjẹ́ ò lè gba wájú wọbẹ̀ kò sì lè bẹ́yìn wọbẹ̀ torí pé ọ̀dọ̀ ta ló ti sọ̀kalẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ọba wa torí ẹ̀ ọgbọ́dọ̀ gba alukur'an yìí gbọ́ wàá gbàgbọ́ gbogbo àṣẹ tó wà ń bẹ̀ wàá tẹ̀lé gbogbo òròyìn tó wà ń bẹ̀ wàá gbà lódodo wàá sì máa sin lọ́n ní ìbámu pẹ̀lú tó wà nù alukur'an gbogbo tó wà nù alukur'an kódà kó sì kọ́rọ̀ fìràwọ̀nà sọ fún wa kódà kó sì kọ́rọ̀ àṣetọ́ni sọ fún wa ẹni tó gba alukur'an gbọ́ yóò máa wò kó lọ́lọ́run bá wí torí ní òjò lè túnra rẹ̀ ṣe ọlọ́run sọ fún wa nípa hamana ń sọ fún wa nípa kọ́rúnà ó ń sọ fún wa nípa àwọn kèfèrí lóríṣiríṣiríṣi wàá máa wò pé wọ́n lọ́lọ́run bá wí pé má hurú wà tí wọ́n hù kọ́ má bàa sórí ibú bí wọ́n ṣe sórí ibú tọ́lọ̀ máa ń sì sọ̀rọ̀ àwọn olóríire fún wa wàá máa wò pé wọ́n lọ́lọ́run bá ń bá wí torí pé Ọlọ́run bá ń fẹ́ kó hurú wà tí wọ́n hù kí wọ́n náà lè bàa sóríire báwọn náà ìṣe pé ẹni tí máa ń ka alukur'an jọ máa ń pè ọ̀rọ̀ firawuna náà lélẹ́yìí ọ̀rọ̀ musa náà tún lélẹ́yìí ọ̀rọ̀ kínní abẹ́ẹ̀ ni firawuna musa ni ṣùgbọ́n lọ́wọ́ bá ń fi ń bá wọ́ sọ̀rọ̀ ni. wo irú ìrìn burúkú tí firawuna rìn tó fi sórí ibú má rìn irú ẹ̀ wo irú ìrìn dáadáa tánàbí musa àti haruna tí wọ́n rìn tí wọ́n fi sórí rẹ̀ irú rẹ̀ ní kó máa rìn. ẹni tó bá rí bẹ́ẹ̀ ni ọkàn pátì rọmọdọ́nà ló dé yìí ọ̀pọ̀lọpọ̀ tún fọ́ kàlùkùránì gan níjọ́ la fẹ́ ké a sì mọ̀ kpara fi kata bá ké nínú rẹ̀ àgbàládá mẹ́wàá níjọ́ la fẹ́ ké kọ́ ma ké alukurani lóru àti lọ́sàn torí alukurani ọ̀wà lẹ́ni tí ó sì pẹ̀ fẹ́ni tí ń ké gẹ́gẹ́ bí wá lẹ́ni tí alukurani ìwọ ọlọ́run gba ìpẹ́ mi lórí ẹ̀ ọlọ́run sì gba ìpẹ́ rẹ̀ lórí rẹ̀ èèké ọkàn fi dírẹ́sì kọ́bọ́ọ̀dù ni ìpẹ́ wo ni ó sì fún ọ bẹ́ẹ̀ làwẹ̀ yóò sọ fọlọ́run ìwọ ọlọ́run èmi ni ǹjẹ́ ọ máa jẹun tó bá wù lọ́sàn ìwọ ọlọ́run gba ìpẹ́ mi lórí ẹ̀ ọlọ́run sì gba ìpẹ́ rẹ̀ lórí rẹ̀ ẹnìkan ní tàwẹ́ ti tóun lóun efi kí alukurani a'udhu billah ṣètò orí bá pọ̀ ọ yẹ kó bí nínú. No? abubakar radiyallahu anhu nígbà tá anabi sallallahu alaihi wasallam sọ pé lẹ̀kùn oríṣiríṣi ní bẹ lára aljanna nínú àwọn lẹ̀kùn yẹn lẹ̀kùn aláwẹ̀ wà lẹ̀kùn àwọn tó ń yọ zaka wà lẹ̀kùn àwọn tó ń kírun wà lẹ̀kùn àwọn tó ń ṣe hajj wà lẹ̀kùn àwọn tó ń ṣe jihad wà wọ́n máa pe kálukú gbara lẹ̀kùn yìí látàrí iṣẹ́ tó bá ṣe aláwẹ̀ wọlé gba lẹ̀kùn aláwẹ̀ onírun wọlé gba lẹ̀kùn onírun onízàká wọlé gba lẹ̀kùn zàká oníhajì ọ̀wọ́lé gbalẹ̀kùn oníhajì Abubakar oníṣó ṣeéṣe kí wọ́n pè yàn gbalẹ̀kùn tó ju kan lọ anabi ní bẹ́ẹ̀ ni mò ń sìn ràn kan kí wọ́n jọ kan náà tí wọ́n pè gbára lẹ̀kùn pípọ̀ tí wọ́n wá wọlé gbé tó bá wù subhanallah oríire ńlá nù torí ẹ̀ máa mójútó kíké alukur'an nínú kó agba alukur'an gbọ́ òun náà ní ká máa ṣe làákàyè sí tá à máa ń ké nù ẹ̀ afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha kí ló dé tẹ̀ sí làákà ìsàlù kùránì àbágàdàgodo wa ń bẹ lórí ọkàn yìí níbi tó ti ti pa ọjọ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èrònú pa alukur'an kọ́dà ẹni tó ń mọ̀túmọ̀ rẹ̀ kò ronú pa rẹ̀ kátó pọ̀ gọ́ọ̀rọ̀ èèyàn wọn ò mọ̀túmọ̀ rẹ̀ tó fi dórí lárúbáwá wọn èrònú pa àtúmọ̀ alukur'an ọ̀pọ̀lọpọ̀ sì ti kí alukur'ani tipẹ́ tó gbọ́ tipẹ́ débi pé wọ́n ń kí alukur'ani ní ìtòsí madina anabi muhammed sallallahu alayhi wa sallam ní ẹnu lọ́ọ́lọ́ọ́ yìí ó tó di pa kú wọ́n ń kí alukur'ani ọ̀kan nínú afa wa ń sin sọ yìí pé àwọn ń kírun nígbà táwọn jáde lọ gbatẹ́gùn ní ẹ̀yìn ìlú àwọn ń kí alukur'ani ẹnìkan ó sì gbọ́ àwọn lárúbáwá lò náà ó ní báwo ni tíra yìí tíra tó lọ sọ kàlẹ́fà anabi musa ah, ọmọ alukur'ani lélẹ́yìí ní Madina tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń Madina tù báwo wá ni bòmí tí ó Madina subhanallah torí ẹlẹ́sìn rí pé àwọn èèyàn ìwọ̀n bá díẹ̀ nu wọn lọ́kẹ̀sìn ìwọ̀n bá díẹ̀ nu wọn lọ́kẹ̀sìn alukur'an agbọ́dọ̀ gbàgbọ́ ó sì ń bẹ nínú pa àgbà alukur'an gbọ́ ká máa wọ́nà láti máa túmọ̀ torí pé iṣẹ́ ọlọ́run lọ́n fi ránṣẹ́ sí wa ni alhamdulilayi náà la jókòó síta ń gbọ́ yìí ká gbatí rọ Ọlọ́run ọba yìí gbọ́ yẹsi pé ká ní alukurani lé fún di àdúà wọn ti wọn ti sọ̀rọ̀ tí wọn ti ní àdúà ń bẹ salukurani kaba yín kí abidà láìlú àbí yasin pé ìdánwọ́ká ẹ̀wọ̀ ìdánwọ́ká kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣe ìdánwọ́ká ẹ̀ ti lọ àkẹ́yà lóde ìdánwọ́ká wàláì rúmbà wà kọ́mẹ́jẹ pé báwọn yẹn ṣe ń ṣe wọn wọ́n ti sọra wọn sípò tí ọ̀dà wọn ju ọlọ́run láì mà ẹni táwọn bá ń wówó ni ìdá wówó ọ̀dà ẹni tó mọ̀ pé ni wọ́n máa fi wówó kí ló dé tí ò tí ì wá fúnra rẹ̀ àwọn ní rọ sẹ́kẹsẹ́kẹ́ wọn tí ń dà sọ́mọ aráyé lọ́rùn wọn ò tí ì wọ́ tí wọ́n wọ́n ní yàásín ibi tó bá wọ àwọn làwọn yàásín a'udhu billah wọ́n á sọ alukurani di gbígbà tí èèyàn lé búrẹ́dì kalẹ̀ mẹ́ta fifty naira méjì hundred naira la ilaha illallah tọ́ba jẹ́ yasin lẹ́ ń fẹ́ tọ́ba jẹ́ ogójì ni yìí ni tọ́ba jẹ́ pé ìdáwọ́ ká tọ́ba jẹ́ mẹ́wàá yìí ni dàlá èlò. sòmọ́sì wa máa kó kánù ẹnìkan béèrè ẹnì ẹ̀dá nínú burú nínú káwọn péjọ ní mọ́ṣáláṣí àwọn táwọn sì pín alukurani sọ́wọ́ bí Ramadan náà ṣe ń bẹ lóde yìí kí kálukú kó kéè tí wọn bá fún un káfi tọrọ lọsíwájú jama lọsíwájú ẹnì kọ̀ọ̀kan ẹnìkan tún wá sọ ń bẹ ó ní bòmí kì í ti pé kuran tó ti wà lézu méjì méjì àbí zu kọ̀ọ̀kan bóyá ru ètò wọn tẹ̀ ní títẹ̀ kíkọ ọ̀tọ̀ lọ́wọ́ àbí ètò wọn tẹ̀ ní títẹ̀ táyé òde òní kó dìde alukurani tó wà ní àpapọ̀ ni wọ́n mú wọ́n mọ̀ á ya lójú gbogbo èèyàn báyìí wọ́n ya kó lára odindi alukur'an ikú ńgbà tí wọ́n bá ya kó lára odindi alukur'an wọ́n wá fún ọ wọ́n tún ya tẹlómi fún wọ́n fún a'udhu billah ikú kí ló burú nu káwọn ṣe bẹ́ẹ̀ ó burú ó burú wọ́n ní a ah, kí ló burú nu alukur'an kíké alukur'an kíké kọ́ ló burú àmọ́ nàá tẹ́ gbé gbani ọ̀nà tẹ́ gbígbà lọ́sọ̀ di àdádálẹ̀ à ń pè léyìn lábẹ́ òfin ọlọ́run ní bid'atun idafiyya bid'atun idafiyya ìyẹn ni pé ń tẹ́ fi tì sí lára lọ́sọ̀ dàdádálẹ̀ kíké alukurani fúnra ara rẹ̀ kìí ṣe àdádálẹ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n ọ̀nà tẹ́ gbígbà pé jama láàkè lọ́sọ̀ di kíni lọ́sọ̀ di àdádálẹ̀ torí rẹ̀ ẹja ṣọ́ra fún tí ì sára ẹ̀sìn والكتاب الذي نزل على رسوله àti tírà tí Ọlọ́hun sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ gbàgbọ́ asima wíkẹ́ min tamami al-imani bil-Qur'an al-imanu bis-sunnah. kéèyàn tó jẹ́ gbogbo al-Qur'an gbọ́ lódodo ní ìgbàgbọ́ tó pé èèyàn tún gba sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ torí pé a lè gbọ́ al-Qur'an yìí láì gbọ́ sunna yìí. a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí alukur'an ká sì tún ní ìgbàgbọ́ sí sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam. والكتاب الذي أنزل من قبل àti tírà t'Ọlọ́run ti sọ̀kalẹ̀ síwájú anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀yin sì ti mà àwọn tírà wo àti tírà wo l'Ọlọ́run sọ̀kalẹ̀ síwájú anabi muhammed sallallahu alayhi wa sallam nínú wọn ni atawurata tọ́lọ̀ ń fún anabi musa al-injila tọ́lọ̀ ń fún anabi isa az-zabur tọ́lọ̀ ń fún anabi dawud alayhi musalatu wa salam bákan náà suhufu ibrahim tọ́lọ̀ ń fún anabi wa ibrahim alayhi salam àwọn tíra yìí ẹ gbà wọn gbọ́ ìgbàgbọ́ lọ́lọ́ọ̀ ní kẹ́ ẹ ní sunwọn kẹsíkẹ́ tẹ̀lé ń tọ́ àánú wọn kẹ́ gbà wọn gbọ́ kìí ṣe pé kẹ ẹ tẹ̀lé ntọ́ wa nu wọn ṣùgbọ́n alukur'an ọlọ́run ní kọ́ gbàgbọ́ kó o sì tún tẹ̀lé ntọ́ wa nu ẹ̀ ntọ́ wa nu rẹ̀ ọgbọ́dọ̀ tẹ̀lé àmọ́ kò síbi tọ́lọ̀ ti ní kọ́ tẹ̀lé ntọ́ wa nu tíra tó síwájú tọ́ wa máa gbé zàbúrà wa mọ́sálásí tí wọ́n máa pè ọ́ là fún zàbúrà àbá ọmọ gbé ìnjílá ọmọ gbé wọ mọ́sálásí ikú wa wípé wọ́n wá sí kútúbà nígbà tí wọ́n parí kútúbà ìmáàmù wá sọ̀kalẹ̀ látòrí mímbàr ó wá lọ sáyè tí ó ti síwájú kírun fáwọn èèyàn ó wá sàdúà nígbà tó parí àdúà wọ́n wá ṣe àmín ike fati àwọn kí n wallahi irọ́ ni torí pé kò sí sọ̀láàtì jùmọ̀ àfi fáwọn mùsùlùmí sáà bákan náà fatiha ń bọ lọ́wọ́ tí ìbá sá alukur'ani ń jẹ́ wàhálà alukur'ani dé ń jẹ́ òun bíbélì ti wà lórúkọ ẹ fura ẹ̀hẹ́n tó wà máa gbé kíní kan wá fún wa mọ́sálásí ọ̀kan àbùkù pé àfọ̀nzàbúra àfọ̀ ẹ̀gbọ́n àfọ̀nzàbúra àfa àmọ́zàbúra lọ́mọ kọ́ malukurani wọ́n tún túmọ̀ àzàbúra gan sí yorùbá wọ́n máa tà pé tọ́ba kéwò à tó ah, ti kọ́ zàbúra lọ́dọ̀ àfa rẹ̀ zàbúra báwo èsì zàbúra lọ́kọ̀ ọkọ̀ alukur'an ó tún kọ́ sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam tán àtàwọn tíra tó lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ a máa ti mọ ìyàtọ̀ láàrin wọn nísìn pé àwọn tíra yẹn á ní gbàgbọ́ sí wọn ni kì í ṣe pé ká tẹ̀lé ntọ́wánu wọn ṣùgbọ́n alukur'an á ní gbàgbọ́ sí á sì ṣe kí ni á máa tẹ̀lé ntọ́wánu ẹ̀. báwo wá ní ìgbàgbọ́ tá a ní sáwọn tíra yẹn ìgbàgbọ́ tá a ní sí wọn ni pé agbàgbọ́ pọ́lọ́ atawurata tí èsì tí ò necessary pé ti ń bẹ lọ́wọ́ wọn nísìn torí pé eléyìí wọn ò rí má ó ti sọnù èyí tí wọ́n rántí kọ́ lẹ́nu wọ́n sì ṣàfikún injila agbàgbọ́ pọ́lọ́ ń sọ tíra kankan lẹ́yìn jẹ́ al-injil lọ́lọ́ ń pè àwọn ní bíbélì pọ́lọ́ ti ń jẹ́ ó sọ̀kalẹ̀ fún anabi wo anabi isa aleyhi salam agbàgbọ́ pé tíra kan jẹ́ bẹ́ẹ̀ àmọ́ agbàgbọ́ dọ́dọ̀ ọlọ́run pé ti ń bẹ lọ́wọ́ wọn lónìí kìí sùn nítorí pé history sọ pé ìgbà tí wọn ará anabi isa ma forty years lẹ́yìn rẹ̀ ni wọ́n tó make attempt láti kọ àwọn tí ń bẹ lọ́wọ́ yín àwa kọ̀wé lẹ́yìn ogójì ọdún tá a rórí jìnnà mọ́ se o suma ki ogoji asise ọwọ bẹ abọgọrun mẹrin asise abẹgbẹ abi ẹgbẹrun mẹrin asise abi ogoji ẹgbẹrun asise o sese abi o sese ayi mayi naa ló fi jẹ pé ẹ njila yohana john kọjọ ti luke luka bákan náà ti matthew kọjọ ti ta ni makusu ọrọ kan náà wọn sọ àmọ́ ìtàn tí kálukú mú wọn sọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni wéésítírì máa ṣe ìtàn wọn máa yàtọ̀tọ̀ àtúwọn arí bíbélì Barnabas Barnabas yẹn àwọn ò ní gbé hàn wọn ti gbé pamọ́ torí Barnabas àwọn fáktì kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó ń rí kọ tí ò sínú àwọn yòókù wọ́n sì rí pé táwọn bá gbé jáde ó lè fọ́ sọ́ọ̀sì wọ́n wá rí ọ̀kan nínú àwọn bíbélì Barnabas wọ́n rí he ní Turkiya Turkey bíbélì yẹn wọ́n rí ètí Barnabas kọ wọ́n rí lákọọ́lẹ̀ lára awọ awọ ẹran láìpẹ́ yìí ni o ní two thousand and something two thousand and three two thousand and six láàrin àwọn ìgbà yẹn sísìn two thousand and six precisely wọ́n ló ti pọ́ ọdún mẹ́fà báyìí tọ́ ìgbà tí àwọn èèyàn rí he ní Turkiya Turkiya ń pọ̀ sí o àwọn èèyàn ti máa lọ jíwèé kó ìwé ayé john wọ́n jikó láwọn library àwọn ọmọ wa tà ní millions fáwọn fáwọn libraries tó wà láyé wọ́n wá rí nínú àwọn ìwé tí wọ́n gbà má àwọn ẹni tó jí àwọn ìwé yẹn kó wọ́n á rí bíbélì barnabas àwa sì ti ń sọ̀rọ̀ rẹ̀ tipẹ́ torí kò ti wà lákọọ́lẹ̀ pé àwọn nǹkan kan wà nù rẹ̀ táwọn bíbélì yòókù ọ̀sọ́ tó sì ṣe dídín tó wà nù alukur'an bíi bọ́lọ̀ ṣe sọ yìí pé wọn kàn nábì Ìsá wọn kàn má gbélébù ọwọ́ àánú bíbélì Barnabas kí ló dé tó wọ́n yẹ kó róòrùn tẹ́ pé gbígbé pamọ́ lọ́yẹ̀ ọ̀hún bẹ́ẹ̀ lọ Vatican wọ́n gbé pamọ́ iná ẹ̀ ní bẹ́ẹ̀ nìkan bá lọ kó n fẹ́ lọ gbóyè kúnyè wọ́n fẹ́ di bíṣọ́ọ̀bù ọwọ́ adọ́n àwọn láìbírì kan wà tó yẹ pé àyàfi àyàfi àyàfi ní ẹni tó lè wọ́ bẹ́ẹ̀ ìjọba arọ náà rọpò tọyọpálá tọtẹlẹ nìkan wọbẹ tó náà ráyè káwọn àwé kan bá ní ọ nítorí ríran rí òun rí i pé wọn ń ta àwọn ẹ̀jẹ̀ Islam lọ́nà àwa láwọn àwé rẹ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ táwọn ẹni tí bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí tí wọn tú àṣírí tí wọn sì gba Islam kọdọ kan nu wọn ìgbà tó lọ́wọ́ bá fi mànà ọkọ̀ ìwé kan fún wa ó ní muhammadun sallallahu alayhi wa sallam fil kitab al muqaddas muhammad in the holy book yẹn kí bíbélì ṣe sọ̀rọ̀ anabi muhammad ní fínífíní ọkọjá lẹ́yìn tó gba islam sẹ́mọ̀kítẹ́lẹ̀ wọ́n máa wọ́n máa yí oníròbìnújẹ́ àbí kìnnì kan wọ́n máa pè lóko ọ̀ka tí ò sí. tọ́ barnabas gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe sọ pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọn ò pa wọn ò kàn má gbélébù ọlọ́run sùn wọn lójú ni gbẹgẹ bẹ́ẹ̀ ló ṣe wá nù wé Barnabas Barnabas nínú ìwé rẹ̀ kò sí níbi kan bẹ̀ tó ti Jésù ti pera rẹ̀ lọ́lọ́ kò sí síbi kan bẹ̀ tán ti pè lọ́mọ ọlọ́ kò sí síbi kan bẹ̀ tán ti pè mẹ́ta lọ́kàn sọsẹ́ mi pa àwọn eléyìí à ń pè wọn ní haqa'iq facts àwọn òdodo tọ́yẹ pé bí èèyàn bá rírú ẹ̀ sẹ́mi kí bí ó ṣe máa tọ́ sọ́nà nu tí wọ́n máa tọ́ sọ́nà nu kò ní mẹ́wàá tí ó gbé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadu rasulullah ṣùgbọ́n wọ́n tètè já okun kó tó di pé yóò lè dì wọn gbàtà wọn tọ́kì wá gbàwé wọn á bẹ̀rẹ̀ sí ní pọ́blíṣì ìwé yìí lábala lábala sínú àwọn ìwé ìròyìn àwọn náà kó gbogbo ẹ̀ jáde nígbà tí wọ́n gọ̀ torí pé millions nìyẹn so wọn kàn ra kó díẹ̀ jáde wọn fi tó àwọn èèyàn lẹ́nu ẹni tí máa ń fẹ́ kọ́ wá sanwó tó bá kà lásán ó sanwó so Vatican wa ní ìwé tí wọ́n rí yàn àwọn fẹ́ láti láǹfààní àti ka àwọn gẹ́gẹ́ bí ẹni tí ń sojú àwọn Roman Catholic lágbàlá ayé tọ́kì ni kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ dúkìá tọ́kì lélẹ́yìí ẹni tó bá fẹ́ kà yọ wàá kà ń bì ní kì í sì pa àgbè lọ́ba òun gẹ́gẹ́ bí ta ṣùgbọ́rọ̀ ṣe wà nínú ìsìn lọ́dún yìí ni wọ́n tọrọ ní turkey sọ fún kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá rí gbà wọ́n á ní ẹnu ah, propaganda táwọn mùsùlùmí máa ń ṣe ní láti sọ yìí pé àwọn parọ́ nu bíbélì so that àwọn kiri yóò fi di mùsùlùmí àbẹ́rẹ́ rí nǹkan àwọn alakọ barnabas ìtẹ́yìn náà ní lọ́dọ̀fà wọ́n fẹ́ gbélé ìkún jóná kún ní nígbà tá a gbé sọ́dọ̀ tá a ń ka ni àbẹ́là bá kán bábẹ́là ṣe ṣubú báyìí lọ́ba kún torí ẹ̀ adúpẹ́ fọlọ́ àwọn onídìí láti máa sọ pé maka kan mọ́kàwé kan bá pé kí kí ń irọ́ wò là ń láìbírì kan kàwé dáadáa kó rí pé àmọ́ pé ni Islam àfi tí wọ́n á gbé yìí ò rí pé o ìsọkúsọ lọ́sọ ọbẹ̀ ẹ sọ́ra ọ akọsíbẹ̀ rẹ sọ́ra fún àwọn ń sọ ẹ̀hẹ́n àmọ́ pé ìwé kan àmọ́ káwọn ti ń parọ́ ni wọ́n máa ṣe yún á gbàgbọ́ pé àwọn tíra kan jẹ́ bẹ́ẹ̀ àmọ́ kí sáwọn tí wọ́n kú sọ́wọ́ yìí ẹ̀yin náà ti mọ̀ pé Ọlọ́run sọ Yorùbá sí wa kò sọ tíra kan kankan lẹ́yìn Yorùbá ẹ̀wọ̀n kí bíbélì Yorùbá sọ́lọ́n lọ́kọ bẹ́ẹ̀ Ọlọ́run ló sọ bíbélì òyìnbó ṣé English lọ́lọ́run bá wa sọ àbí English ni Jésù wo òbí ra rẹ léèrè tó ń sọ English ń sọ́ọ̀sì tó rò pọ́ ń Jésù àbẹ́ English Ibrani lòun Ibrani iburu so kí ló dé tí wọ́n gbọ́ iburu àwọn káwa nísìn èdè anábì wa gbọ́ sàhùnàlẹ́lá kò sí mùsùlùmí tí wọ́n gbọ́ àbí wàá tó fẹ́ kírun sọ́ọ̀lọ́ wà pẹ́rẹ́kọ́lọ́ kọ́kọ́ sọ ni kí ló fi parí ẹ̀ asalaamualeykum bọ́n gbogbo ẹ̀ wà ní Yorùbá ah, a àmàdúpẹ́ fọlọ́run àtàsẹ́ni tí ń sọ òyìnbó nǹkan sọ òyìnbó ń sọ gírámà ó lóun sọ èdè jésù èdè jésù báwo jésù èsì english wàhálà ẹlòmíì ọmọ bẹ́ẹ̀ ó rò pé english ni jésù kọ́mà lack of knowledge tó máa lead to disaster wọn sọ òyìnbó ẹnìkan túmọ̀ rẹ̀ sí yorùbá ń sọ òyìnbó ẹ̀ ẹ̀ sì bí bá ń sọ lárúbáwá wọn túmọ̀ rẹ̀ sí yorùbá pé èdè ànábì wa ni ó english yun èdè àwọn tó wá gbà lùwà ni kò jó yọ àwọn olè tó wá já lùwà gbà kìí ṣèdè ti jésù nù jésù léde tiẹ̀ torí rẹ̀ that english you are reading kìí ṣe lọ́lọ́run fi sọ̀wé kalẹ̀ torí gbogbo ànábì èdè rẹ̀ lọ́lọ́run máa fi sọ̀wé kalẹ̀ wọ́n tún kọ english wọ́n tún kọ bíbélì ní french anabi, anabi yìí ṣe french man ah àdúpẹ́ fọlọ́run pé ìwé wo ní bẹ lókè pẹ̀ tí àyípadà kan wọnú ẹ̀ bí ṣe wọ́sẹ̀lì tí èsì àràfi gan wọ́sẹ̀lì tó kéré sáràfi tí wọ́n bá ní kó búra lé lórí tó sì ní ṣe kàfàrà díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ní kíni alqur'an àyípadà kan ọba yóò sì hàn sí kálukú ẹni tó wá ní kí èso òdodo kọ́ bọ́ta ìpè náà lákànjọ́ fúnra wa nípa alukóran ní èso ọ̀rọ̀ lọ ìpè náà lákànjọ́ fúnra wa pé tó bá jọ̀rọ̀ ọlọ́run ká máa bẹ lálàáfíà tí ó bá jọ̀rọ̀ ọlọ́run báyìí báyìí ni kò rí fún ọ láàrin ìjọ báyìí kò rí wò tá ń láyà ẹ̀ mo rò pé ó yé wa sọ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ń bẹ́hùn ọlọ́ni alimami ibn kathir wọ́n ní tẹ́ bá wáyà yìí o ẹ rí i pé ọlọ́run sọ nípa alukur'an ó ní wal kitabil ladhi nazzala àmọ́gbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn tíra mi ó ní wal kitabi alladhi anzala min qabl kí ni ìyàtọ̀ nazala àti anzala bákan náà ìgbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ alukurani ó pè ní alkitab ìgbà tó tún fẹ́ sọ̀rọ̀ àwọn tíra tó síwájú ó tún ní alkitab a sì máa pẹ́ yọkan lálùkùránì. Al ṣùgbọ́n àwọn èyí tó ti síwájú wọ́n jẹ́ ọ̀kan lọ kí ló dé tọ́lọ̀ fi wá lo kìtáàbù falkurani singular ó tún lo alkìtáàbù fáwọn àtìrà tó síwájú tó ń ti pé plural làwọn. àkọ́kọ́ imam ibn kathir rahimahullah wọ́n ní walkitaabi alladhi nazzala tọ́lọ̀ ń lo falkurani pé àti tìrà tá a sọ̀kalẹ̀ ní yorùbá ah, ha yorùbá asọ̀kalẹ̀ náà lásọ anzala asọ̀kalẹ̀ náà ni tiwa náà kò fẹ́ díẹ̀ sí i hakikatan tí yẹn bá ń sọ́dí èdè púpọ̀ ẹ mọ̀ ha nínú híha rẹ̀ àlédè kan tó ṣèyàtọ̀ láàrin ọkùnrin àtòbin Ibrahim wa Zainab wa àbí ni wa wa náà ni. ẹ̀mọ̀ pé òyìnbó wọ́n sọ pé he came and she came sẹ́ni pé yorùbá ha àbí ọ̀ha ọwa ọwa náà ni ọha tó a sọ pé àtá fọkùn obìnrin kọ́ atẹ́tù so ó túmọ̀ sí táwọn náà bá ṣèwádìí èdè bóyá bóyá ńgbà tí àwọn generation mi bá dé wọ́n máa ṣàǹfààní pé torí wọ́n máa ń fẹ́ èdè lójú ìnà eh, èdè lárúbáwá yìí tó fi dùn ni wọ́n ń fẹ́ lójú gbogbo tí ò ló kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ti ló kọ ibi tí wọ́n ti ń ṣe lóyún ó wà ní Cairo ó wà ní Syria ní Damascus ó tún wà ní Morocco àyè mẹ́ta yẹn àwọn olùmọ̀ńlá èdè lárúbáwá so wọ́n ń ṣe dictionary tuntun tuntun tí wọ́n máa mú wẹ́ẹ̀dì wá tí wọ́n create ẹ̀rí tí wọ́n kọ síwájú rẹ̀ yìí pé wáò kẹlímẹ́tún muwalada yẹn ni pé gbólóhùn tuntun ni àwa la kírètì ẹ̀ gbogbo èèyàn sì máa lò láyé torí nìsí gbogbo àwọn tẹkinọ́lọ́jì kìíní kò sí léde lárúbáwá tẹ́lẹ̀ but èdè tí wàá fẹ̀ kọjá rẹ̀ nìsí tẹ̀wọ̀n pé táwọn bá fẹ́ lo gbogbo english láàmú lò láàmú pàǹsọ yorùbá so àwa náà yẹ ká fẹ̀ tiwa náà àwọn olùmọ̀ wọ́n máa ń jókòó tí wọ́n fi kùn lókun wọ́n máa kírètì àwọn gbólóhùn tí wọ́n bá sì ti ń rọ àwọn gbólóhùn yìí wọ́n máa fi sọwọ́ sáwọn tí ń sọ̀rọ̀ bí ó sì rí pọ́ kárí ayé nu. tọ́ kí ló gbé wa lọ́ọ́ di eléyẹn nazala àti anzala ní yorùbá ó sọ̀kalẹ̀ náà ni ṣùgbọ́n lédè lárúbáwá àti mọ̀ pé nazala ó yàtọ̀ sí anzala torí pé bí gbólóhùn bá ti ṣe yàtọ̀ síra wọn sí ìtumọ̀ àwọn gbọ́dọ̀ yàtọ̀ imam ibn kathir ó ní nazala ó túmọ̀ sí pé díẹ̀ díẹ̀ la sọ alukur'ani kalẹ̀ ṣùgbọ́n anzala lódìdí lódìdí lọ́lọ́run sọ àwọn tíra tó síwájú kalẹ̀ àǹfààní nù wọ́n sọ kalẹ̀ lódìndí wọ́n sọ kalẹ̀ díẹ̀díẹ̀ èwo ló súnmọ́ ká gbọ́ yé dáadáa ètò sọ̀kalẹ̀ díẹ̀díẹ̀ ni ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ lọ́lọ́run fi sọ kalẹ̀ sẹ́mi kó a gbọ́ yé dáadáa Allahu akbar àyà yìí ẹ wo bó ṣe yanjú ń tọ́ ṣẹlẹ̀ kálukú ọ̀hà sórí kíá ni àmọ́ tó wá ké sangiliti lọ́lọ́ sọ̀kalẹ̀ lódindi pé ah, a máa wà níjò látò kàtán ẹ bíbá àwọ̀ bíbá a máa rí ṣé wọ́n ti rí a ah, subhanallah so ọlọ́run sọ alukur'an kalẹ̀ díẹ̀díẹ̀ ṣùgbọ́n o àríkpọ́rọ̀ Imam Ibn Kathir ọ̀ da ṣùgbọ́n ìtumọ̀ yẹn kì í ṣe gbogbo gbà tura nu alukurani bi tọ́lọ̀ ti lu anzala náà fa alukurani. kitabun anzalnahu ilayka mubarakun anzalnahu ilayka mubarakun inna anzalnahu fi laylatil qadr eléyìí ṣe déédéé. anzalnahu fi laylatil qadr ó ṣe déédéé nítorí pọ́lọ́ ń sọ̀kalẹ̀ jumlatan wahida láti lawhil mahfuz wá sí baytul izza fi sama'id dunya ẹ̀yin rẹ̀ lọ́lọ́wọ́ á nà zálà rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́dún mélòó mẹ́tàlélógún rìwáyà kan ètò gbajúmọ̀jù rìwáyà mi lógún ọdún lọ́lọ́run fi sọ alukur'an kalẹ̀ fún wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n níbi ọlọ́run pè alukur'ani ní alukitab ó tún pè àwọn tíra tó síwájú tó ti pé wọ́n pọ̀ ó tún pè wọ́n ní alukitab ìyàtọ̀ tó wà láàrin wọn ni pé alukitab ti alukur'ani orúkọ ni nínú orúkọ tí alukur'ani ní nìkíni alukitab nínú orúkọ rẹ̀ ní alukur'an nínú orúkọ rẹ̀ ní alfurqan eléyìí lórúkọ alukur'an dhalika alkitabu la rayba fi alkitabu yun orúkọ alukur'ani. تريره والكتاب الذي نزل على رسوله والكتاب نبي أي والقرآن الذي نزل على رسوله ما كان تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا نزل الفرقان فرقان لنورك كني القرآن إنه لقرآن karim fi kitabin maknun so innahu la qur'an inú àwọn kọ alukur'an ni ṣùgbọ́n wà kìtàbù níbí tọ́lọ̀ ń sọ nípa àwọn tíra tó ti síwájú ìtumọ̀ rẹ̀ ni wàlkútùb àti àwọn tíra nítorí pé a ti mọ̀ pé ismu jins tí alif wàllam bá ti wọ ara rẹ̀ afadal umum ismu jins tí alif wàllam bá ti wọ ara rẹ̀ yufidul umum torí rẹ̀ wal kitabu níbí ìyẹn ni pé àtàwọn tírà wa man yakfur billahi wa malaikatihi ẹ bá wá béèrè pé a rí nínú àyà yìí o wọ́lọ̀ ní ẹgbà ọlọ́run ọba gbọ́ ẹgbà anabi muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ẹ sì gba àwọn tírà ọlọ́run ọba gbọ́ àmọ́ àárín níbẹ̀ pọ́lọ̀ ní ká tún gba àwọn màláìkà gbọ́ àṣírí níbẹ̀ pọ́lọ̀ ní ká gba ọjọ́ kẹyìn gbọ́ àárí nínú rẹ̀ pọ́lọ̀ ní ká gba kádàrà gbọ́ báwo lọ jẹ́ a sọ yìí pé èyí tọ́lọ̀ wọn bá wí àmì ni lórí ètí ò tí ì sọ torí pé ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ iná ni ó gba màláìkà gbọ́ ẹni tí ó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ kò lè gba màláìkà gbọ́ ẹni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ní ọgbọ́jọ́ ọgbẹ́ndẹ́ àlùkìyámà gbọ́ ẹni tí ọba bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kan kò ní gba ìgbéǹde àlùkìyàmà gbọ́ ẹni tí òsì sì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kò lè gbà gbọ́ pọ́lọ́wọ́ ọba ní mà dípò pé ọkọ̀ àkọọ́lẹ̀ ní tí ó ṣe ọ́ àti ní tó ṣe títí tó fi fáyé lẹ̀ títí tó fi dídí ọgbéǹde àlùkìyàmà eléyìí túmọ̀ sí pé ọlọ́wọ́ ọba fẹ́ léyìí ó fi pàkíyèsí wa ní lọ sídìí ètò kù gẹ́gẹ́ bí abala kejì nínú àyà tó ṣe tọ́ka sí ìtọ́lọ̀ wọn bò tí ì sọ nínú eléyìí. ọlọ́ni wa man yakfur billahi wa malaikatihi wa kutubihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir. فقد ضل ضلالا بعيدا ọlọ́run ti pè wá lọ sídìí ká gbàgbọ́ ó pè wá lọ sídìí ká gba òjíṣẹ́ rẹ̀ gbọ́ ká sì tún gba rẹ̀ gbọ́ Al-Qur'ani ọlọ́run wá ní kẹ́ẹ̀tún gba àwọn tíra tó síwájú gbọ́ bó tilẹ̀ jẹ́ pé ìyàtọ̀ ń bẹ láàrin ìgbàgbọ́ èyí tá a ní kẹ́ ní sí alukur'ani àti tẹ́ ní sáwọn tíra tó síwájú ìgbàgbọ́ tẹ́ ní sí alukur'ani ọjọ́ lódìndí àti ní ẹ̀fọ́ sí wẹ́wẹ́ òdìndí ni pé alukur'ani ọ̀rọ̀ ọlọ́run ọba ni kì sọ̀rọ̀ èèyàn alukur'ani àyípadà kan ò lè dé bá àtọwọ́bọ̀ kan ò lè dé bá àtọ́júbọ̀ kan ò lè dé bá gbáwájú àbígbẹ̀yìn rẹ̀ ẹ wàá ní ìgbàgbọ́ sí alukur'ani lẹ́fọ̀ọ́ sí wẹ́wẹ́ gbogbo àṣẹnu rẹ̀ ẹ̀yin ló ń bá wí gbogbo máṣe tí ń bẹ nínú rẹ̀ ẹ̀yin ló bá wí gbogbo tàn gbogbo ìròyìn tó wá nínú rẹ̀ ẹ̀yin ni wọ́n ń bá wí. ṣùgbọ́n àwọn àtìrà tó síwájú ẹ nígbàgbọ́ sáwọn ni lóde ń de pé ìwé kan ń bẹ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ tí ń jẹ́ atawurata ọ̀kan ń jẹ́ al-injila ọ̀kan ń azabur ọ̀kan tún ibrahim omi ń musa àwọn ìtọ́lọ̀ ń dakọ̀ wọn fún wa di ń di ṣùgbọ́n wẹ́wẹ́ wípé wo orí báyìí ẹsẹ̀ báyìí nínú ìwé báyìí kò sí ní gẹ́gẹ́ bí Umar radiyallahu anhu ti ṣe kàbùkù láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam sẹ́yìn kí anabi ègbódodo pamọ́ àwọn ọmọ tẹnra ajẹ lónìí àwọn ọmọ tẹnra ajẹ pé aṣọ ayẹ kọjá pẹ̀lú baba alágbájá lẹ kàn lábùkù báwọn. anabi rí abala ìwé kan lọ́dọ̀ Umar ẹ̀sìn mọ́ká anabi ìwé kàwé kì í kọ̀wé wọ́n á ní eléyìí ti jẹ́ ewéwé yìí ti jẹ́ ó ní abala kan ní nínú àtàwùrátà sẹ́nu káwọn Yahudi ń gbé Madina àwọn ọlọ́jọ́ sátidé ìwé tí wọ́n ń kà Umar wá rí abala kan rẹ̀ ó wà mú lọ ah bójú anabi ṣe yí padà nù anabi ní sí ẹ fẹ́ fẹ́ alukur'an gba pààrọ̀ ní tó ń ti pé ní tí kù wàláhi tó bá yẹ pé Musa ọmọ Imran aleyhi salam tọ́lọ̀ ń fi tawurata àrán bá ń bẹ láyé kò lè ráyé gbé láì tẹ̀lé tèmi tánàbí musa ọba lè ráyé gbé láì tẹ̀lé ànàbí muhammed sallallahu alayhi wa sallam ta ló tún á kú ta ló tún kú torí di eléyìí ọlọ́run ní wa man yakfur billahi ẹnikẹ́ni tó bá fi lè sa ìgbàgbọ́ sọ́lọ̀ wọn bá kọ́mọ yé kèfèrí ọlọ́run ló ń bá wa sọ̀rọ̀ yìí ẹnikẹ́ni tó bá fi lè sa ìgbàgbọ́ sọ́lọ̀ wa malaikatihi tó bá sa ìgbàgbọ́ sáwọn màláíkà ọlọ́run wa kutubihi tó tún sa ìgbàgbọ́ sáwọn tírà ọlọ́run wa rusulihi tó tún sa ìgbàgbọ́ sáwọn aránṣẹ́ ọlọ́run àwọn ànábì ọlọ́run àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhiri tó sa ìgbàgbọ́ sọ́jọ́ kẹ́yìn tó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ faqad dhalla dhalalan ba'ida dájúdájú onítọ̀hún ti sin náà ní ìsìnà tó jìnà ó ṣìnà kìí ṣe ṣìnà tó wà nítòsí tó fi jẹ́ pé tí wọ́n máa ń fan fèrè yọ gbọ́ pé wọ́n ń pè òun ni torí kíni ó ìgbàgbọ́ sọlọ ó ìgbàgbọ́ sáwọn màláíkà ọlọ ó ìgbàgbọ́ sáwọn tírà ọlọ ó ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ ó ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀kan ó jẹ́ márùn nínú mẹ́fà èwo ló kù ó kù kádàrà bẹ́ẹ̀ ni àwọn ẹ̀rí tó pọ̀ náà fi hàn wá pé kádàrà lásán tó bá sá ìgbàgbọ́ sí ó di kèfèrí eléyìí ló mú àdìsí Umar radiyallahu anhu ló mú wáyé pé baynama nahnu julusun inda nabiyyi sallallahu alayhi wa sallam dhata yawm ìpè ẹni tó bá sá ìgbàgbọ́ sí kádàrà ó di bọ́ọ̀ bá sá ìgbàgbọ́ sọ́lọ́ ó di bọ́ọ̀ bá sá ìgbàgbọ́ sí màláìkà ó di ọba sá ìgbàgbọ́ sáwọn tírà ọlọ́run di kèfèrí tọba sá ìgbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run di kèfèrí tọba sá ìgbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmù di kèfèrí kọ́dà bọ́ ọba sá ìgbàgbọ́ sí bíbẹ ọlọ́run lásán ó di kèfèrí tó ọba sì sá ìgbàgbọ́ sí màláìkà kan nínú àwọn màláìkà ọlọ́run ó di kèfèrí subhanallah ẹ̀gbọ́n tọ́lọ́ آه، وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ومن ومن كل آية, آية من كان عدوا لله نعم من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين gbogbo ẹni tó bá fi lè jẹ́ ọ̀tá ọlọ́run ọ̀tá àwọn màláíkà ọlọ́run ọ̀tá àwọn òjíṣẹ́ ọlọ́run ọ̀tá màláíkà jibril ọ̀tá màláíkà mikael torí àwọn ahlul kitab wọ́n mú màláíkà jibril lọ́tà nítorí pé gbé ìjà nàbí ìgbẹ̀yìn wá bá nàbí muhammad sallallahu alayhi wa wọn ni tẹ́lẹ̀ o nígbà tí ń gbéṣẹ́ musa isa dawuda suleimana kọsẹ̀ nígbà tó wá gbéṣẹ́ lọ nàbí muhammad sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi sọ yìí pé man kana aduwwan lillahi ẹnikẹ́ni tó bá jẹ́ ọ̀tá fọ́lọ́run wa malaikatihi tó tún mọ́ àwọn màláíkà lọ́tà wa rusulihi tó tún mọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́tà eléyìí tiẹ̀ ti pọ̀ ju ọlọ́run ni wa jibirila tó bá mú màláíkà jibirila lásán lọ́tà wa mikaala tó mú màláíkà mikaela lọ́tà fa inna allaha aduwwun lil kafirin kó mọ̀ pé ọlọ́run ọ̀tá àwọn kèfèrí ni ẹnikẹ́ni

ìyẹn di kèfèrí kọ́ lọ́n sànù wa. faqad dhalla dhalalan ba'ida. ayayi alimami al-Qurtubi rahimahullah wọ́n ní sáwà mùsùlùmí náà lọ́lọ́n sì sọ àyà ìkàlẹ̀ nítorí wa ìgbéyàwó alladhina amanu aminu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ gbàgbọ́ lódodo sáwa lọ́lọ́run bá wí ni àbáwọn míì wọ́n ní ọ̀rọ̀ oríṣiríṣi lọ wá nípa àyà yìí sẹ́mikọ́ àti sọ tó bá gbà wá lọ́lọ́run bá wí náà ní gbogbo tafsir tá a ṣe yìí ṣùgbọ́n wọ́n lóríṣiríṣi ọ̀rọ̀ wá lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ta lọ́lọ́run bá wí àkọ́kọ́ wọ́n láyà yìí sọ̀kalẹ̀ ni lórí àwọn yahudi àti nasara wọ́n láwọn yahudi àti nasara láyà yìí bá wí nítorí wípé àwọn Yahud àti Nasara wọ́n gba àwọn anabi wọn gbọ́ Yahudi gba anabi Musa gbọ́ Nasara gba anabi Isa gbọ́ Ọlọ́run bá wọn bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tí wọ́n láwọn gbàgbọ́ ipe ẹ̀yin tẹ́ gba anabi Musa gbọ́ aminu bilahi wa rasulihi ẹ wá gbọ́ Ọlọ́run bá gbọ́ ní ìsìn wáyé o ẹ gba anabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ àti tíra tó lọ sọ̀kalẹ̀ fún anabi muhammed alukur'ani àtàwọn tíra tó ti síwájú torí tẹ ẹ bá sa ìgbàgbọ́ sọlọ́n tẹ ẹ sa ìgbàgbọ́ sáwọn màláíkà Ọlọ́run tẹ ẹ sa ìgbàgbọ́ sáwọn àtìrọ̀ Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run àtọjọ́ ọgbẹ́yìn ẹ mọ̀ pé ẹ ti ṣìnà ní ṣìnà tó jìnnà eléyìí jẹ́ tafsir abẹ́yìn nasara. tẹ́lẹ̀ gba anabi Isa gbọ́ ẹgbọ́ lọ́n gbọ́ ẹ wá gba anabi muhammed sallallahu alayhi wa sallam àti tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi àti ètò ti sọ̀kalẹ̀ ṣáájú kìí pé gba lásán sí torí tẹ ẹ bá lọ sa ìgbàgbọ́ sọlọ́n sáwọn màláìka rẹ̀ àwọn àtìrà rẹ̀ àwọn òjíṣẹ́ rẹ̀ àtọ́jú ọ̀gbẹ̀yìn ẹ yá àmọ́ pé ẹ ti ṣìnà ní ṣìnà tó ṣe kínní ní ṣìnà tó jìnà eléyìí jẹ́ tẹ̀fsírì kẹta tẹ̀fsírì ẹlẹ́kẹrin nípa àyà yìí wọ́n ní í ṣe lọ́sọ̀kalẹ̀ lórí àwọn mùnáfìkì torí pé àwọn mùnáfìkì àwọn alágàbàǹgebè àwọn àyà púpọ̀ tí ń bọ̀ lẹ́yìn eléyìí ó lórí ìbáwí fáwọn mùnáfìkì ni alágàbàǹgebè ìgbàgbọ́ tiwọn ojú ayé ni kò dénú ojú ayé wọn ti gbàgbọ́ wọn gbàgbọ́ lẹ́nu kò sí gbàgbọ́ lọ́kàn wọn ọlọ́run ọba wọn ń bá wọn wí wípé yá ayyuhalladhina amanu ayé yá ayyuhalladhina amanu fi dhahir ẹ̀yin tẹ́ gbàgbọ́ lójú ayé aminu billah ay akhlisu imanakum billah ẹ gbọ́ ọlọ́ngbọ́ lódodo ẹ kú onípò múnáfìkì ẹ dolùgbàgbọ́ òdodo eléyìí jẹ́ tẹ̀físìrì ẹlẹ́ẹ̀kẹrin tẹ̀físìrì ẹlẹ́ẹ̀karùn wọn láyà yìí ó sọ̀kalẹ̀ nípa àwọn ọ̀sẹ́bọ́nì àwọn kùfọ́ọ̀ mushrikuna bí Makkata àwọn mushriki àwọn ọ̀sẹ́bọ́ tí ń bẹ Makka bóòlù àti wàá túmọ̀ rẹ̀ tó bá yẹ pé lórí mushriki ló ṣe sọ̀kalẹ̀ pé ya ayyuhalladhina amanu aminu ìpè ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ tó ṣe pé àwọn òsàlẹ̀ gbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ gba láàtà gbọ́ ẹ̀yin tẹ́ ẹ gba Uzza gbọ́ ẹ̀yin tẹ́ ẹ gba manata gbọ́ eléyìí kọ́ lọ́jà irọ́ ni òfò ni orí ibú ni aminu billah ọlọ́ọ̀ni kẹ́ ẹ gbàgbọ́ o wa rasulihi àti anabi wa muhammad sallallahu alayhi wa sallam walkitaabi alladhi nazzala ala rasulihi ẹ sì gba tírà tó sọ̀kalẹ̀ fún jíṣẹ́ rẹ̀ gbọ́ walkitaabi alladhi anzala min qabl àti tírà tó lọ́n ti sọ̀kalẹ̀ ṣáájú torí pé wa man yakfur billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir faqad dalla dalalan ba'ida ẹnikẹ́ni tó bá sá ìgbàgbọ́ sọ́lọ́ sáwọn màláíkà rẹ̀ àwọn tírà rẹ̀ àwọn aránṣẹ́ rẹ̀ àtọ́jọ́ ọgbẹ̀yìn onítọ̀hún ti ṣìnà o ní ìṣìnà tó hàn gbangba. eléyìí túmọ̀ sí pé oríṣi tafsir tó wá lórí àyà yìí òun náà làwọn ìta ti sọ ibi tafsir mẹ́fà yìí àbí márùn gbogbo ètò òwò kọjẹ ìwọ tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ dúpẹ́ fọlọ́run lórí pé ọlọ́run kọlọ́wọ́n bá kọ́mọ́ pọ́ dàsá ìdá kọlọ́wọ́n má yọ̀ ń kèfèrí lẹ́yìn tó ti jẹ́ mùsùlùmí wá mójútó ìgbàgbọ́ rẹ tó ní sọ́lọ́n mójútó ìgbàgbọ́ rẹ tó ní sànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam mójútó ìgbàgbọ́ rẹ tó ní sí alukur'ani mójútó ìgbàgbọ́ rẹ tó ní sáwọn tíra tó ti síwájú wá má gbàgbé wípé ẹnikẹ́ni ẹniyọ́wù tó bá fi sa ìgbàgbọ́ sí ọlọ́run ọba tó sa ìgbàgbọ́ sáwọn màláìka tó sá ìgbàgbọ́ sáwọn àtìrọ ọlọ́run tó sá ìgbàgbọ́ sáwọn ojúṣe ọlọ́run tó sá ìgbàgbọ́ sọ́jọ́ ọ̀gbẹ̀yìn kó ní tọ̀hún amadájú pọ́ǹtù ṣìnà ní ìṣìnà tó hàn gbangba lẹ́yìn àyà yìí ọlọ́run ọba wa wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní bá wa ṣe àlàyé nípa ipò táwọn múnáfìkì wà lábẹ́ òfin almunafiqo òun náà ni a lè túmọ̀ sí alágàbàǹgebè olùjòdìjẹ sọ afẹ̀jẹ̀sínú máa tutọ́ funfun jáde munafiki ó gbàgbọ́ lójú ayé ṣùgbọ́n sáì gbàgbọ́ nínú ọkàn rẹ̀ ó ń sọ la ilaha illallah ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ sí la ilaha illallah ó ń sọ pé muhammadun rasulullah sallallahu alayhi wa sallam ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ sí muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni wọ́n ń pè ní munafikun munafiki ó léwu púpọ̀ láàrin mùsùlùmí torí pé àwọn ni ejò olóró paramọ́lẹ̀ tó yẹ pé èèyàn ní tètè fura mọ̀ pọ́ta ni wọ́n máa bá yín wọlé wọ́n máa bá yín jáde wọ́n máa ṣèṣe pé ara yín làwọn nítorí bá ṣe yín àwọn ló ṣe ntẹ ẹ bá rí àwọn làwọn rí àwọn dunnú sí dunnú yín nítorí bá sì bà yín lọ́kàn ń bà wọ́n lọ́kàn ẹ rò pé lódodo ni àwọn amúnáfìkì wọn a máa wáyé ní ìgbà tí agbára méjì máa ń fagagbága tí àwọn alágbára méjì tí wọn bá fẹ́ fàgbà hanra wọn ìgbà náà ni múnáfìkì máa yọjú múnáfìkì ó yọjú láti jẹ́ni tí wọ́n máa ṣekú sẹ́yẹ́ yóò máa fi hàn àwọn eléyìí pò ń bẹ pẹ̀lú wọn torá ẹ̀ bàámà báǹfààní bá ń bẹ káwọn olè rí gbà ń bẹ yóò sì máa fi hàn àwọn onítìǹ ipò òun èso ta wọn torí tí àǹfààní bá yọ lágbọ́n tiwọn náà kó lè bá a kán tó bá sì jẹ́ aburú lèkínní kejì wọn lọ́fẹ̀ẹ́ náwó rẹ̀ sọ́ta rẹ̀ wọn ò ní fa burú lọ wọn nítorí pé kínní kejì wọn máa rò pé àwọn múnáfìkì ara àwọn ni láì mọ̀ yìí pé wọ́n yé sára àwọn ọlọ́run ọba wa nínú àwọn súra alukur'ani àtàwọn àyà lọ́pọ̀lọpọ̀ ọlọ́run tú àṣírí àwọn múnáfìkì ó tu débi wípé gbogbo aṣọ tí wọ́n dàbora gbogbo ẹ̀ lọ́ọ́ yá dànù gbogbo túbú tí wọ́n ń forí pamọ́ sí. Si, látẹ́gùn fẹ́ dànù kúrò lójú wọn tá a fi lè dá wọn mọ̀ yàtọ̀ àwọn amúnáfiqí kọ́dà anábì sallallahu alayhi wa alihi wa sallam ó tú àṣírí wọn fáwọn sàábé ọ̀dàrúkọ wọn àti tàwọn bàbá wọn fún Hudhaifa ibn al-Yaman lágbájá ń bẹnu wọn tàmẹ̀dó ń bẹnu wọn dóòlà ara wọn ni gbogbo ẹ̀ lànà sọ débi kọ́ àwọn sàábé ẹ̀rú máa bà wọn káwọn ọmọ jẹ́ nìkan nínú ẹni tánàbì ti pè múnáfìkì kálukú máa fẹ́ gbọ́ lẹ́nu Hudhaifa ẹ dákun sẹ́ǹsì nínú ẹni tánàbì dárúkọ rẹ̀ pé múnáfìkì ni Hudhaifa ó sọ fún Umar ibn al-Khattabi radiyallahu anhu nígbà tó bi léèrè irú béèrè yìí ó ní màá fún ẹ nírò ó sì fún nírò pò sí nínú wa ó ní ṣùgbọ́n lẹ́yìn tiẹ̀ ntúni sọ fẹ́ nìkan máa láyé àwọn mùnáfìkì wọn burú pípọ̀ láwùjọ ọlọ́run tún wọn fó débi kó didi súra kan lọ́sọ̀kalẹ̀ ń pa wọn tá a mọ̀ sí súratul munafiquna ọlọ́run tún wọn fó lọ́pọ̀lọpọ̀ nínú súratul baqara ó tún wọn fó lọ́pọ̀lọpọ̀ nínú ali imran olúwa ẹlẹ́dàá wa ó tún wọn fó gbangba gbangba nínú súratul munafiquna à nínú súratul nisa'i bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ wọn nínú súrọ́tù tẹ́wọ́bà bẹ́ẹ̀ náà ni ọlọ́run ọba wa ó fún wa nírò nípa wọn nínú súrọ́tù hashr àtàwọn súra míì nínú alukur'an bákan náà súrọ́tù ahzab ọlọ́run sọ púpọ̀ nínú ọ̀rọ̀ wọn níbẹ̀ torí ẹ̀ sọ́ra sọ́ra fati jẹ́ múnáfìkì má ṣe jẹ́ múnáfìkì ìròyìn burúkú ni ìjẹ́ munafiki ìpele méjì lọ́wọ́ pín sí lábẹ́ ṣẹ̀ríà nifaqun amali àti nifaqun i'tiqadi ìjẹ́ munafiki nínú wà àti ìjẹ́ munafiki nínú àdìsọ́kàn ìjẹ́ munafiki nínú wà ó burú kò sì dáa anabi àmì wọn fún wa ó ní tí wọn bá sọ̀rọ̀ wọn ó purọ́ tí wọ́n bá ṣe àdéhùn wọ́n yẹ̀ tí wọ́n bá fọkàn tán yọ jàǹbá wọn nínú ẹ̀gbà wa mi kò lè báyàn jà kọ́ má ṣe pòkì gbogbo eléyìí wọ́n bẹ nínú wa múnáfìkì eléyìí tí ó ká bá lọ́wọ́ rẹ̀ ìwọ mùsùlùmí àmọ́ ànífọ́kù ẹ̀tìkọ́dí ìwà múnáfìkì nínú àdìsọ́kàn òhun ni al-mukhriju min al-millah olóò máa ń wọ́ yẹn jáde kúrò nínú islam téèyàn ó fi di kèfèrí kèfèrí tọ́yẹ pé àdéhùn tó lọ́n ṣe fún wa òun náà ni pé wọ́n máa bẹ fi darkil asfali mina náà àwọn mùnáfìkì ọlọ́run nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n máa wà àyè tí wọ́n tún wà tó burú ju tàwọn firawuna lọ ó burú ju ti àwọn hamana lọ àti kọ́rùnà nítorí pé iná làwọn eléyàn ọwọ́ àmọ́ lọ́n sọ pé munafiki fi darkil asfali thumma akramakumullahu ẹnikẹ́ni ní àtòkè náà ti sàlẹ̀ rẹ̀ àwọn òrò pé yàtọ̀ wà ó pé kọ́lọ́ ń dákun má ṣe wá lọ́ọ́ máa ná rárá hmm, ẹni tó bá ń sàlẹ̀ sàlẹ̀ ń yóò gbóná díẹ̀ yóò gbóná kọjá àtòkè torí ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ẹni tó bá ní nifaq i'tiqadi ìjẹ́ munafiki nínú àdìsọ́kàn irú wọn ni wọ́n máa ya káfírúnà tí wọ́n máa bẹ ní fi darkil asfalimina náà nísàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà òun náà ni ìkórira kọjọpọ̀ gbàgbọ́ lódodo lọ́kàn rẹ ẹnu lásán ìnìgbàgbọ́ rẹ máa ìmọ̀ wù bí ká pé ojú ti àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam bíi ká pé ọ̀tá borí àwọn mùsùlùmí ntí máa dùn mọ́ ọ́nu bíi ká pé ìkùnà bá àwọn mùsùlùmí bíi ká pé òǹkà àwọn mùsùlùmí ó nífàsẹ́yìn ntí máa dùn mọ́ wọ́nu a'udhu billah eléyìí ń nínú an-nifaq al sahibihi min ọ̀nbẹ́nu ìjà munafiki tó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn tó máa ń fà yẹn yọ kúrò nínú ẹ̀sìn islam ọlọ́run dákun má yà wá ń ìbáyé wa ọ̀rọ̀ nípa wọn lọ́lọ́run ọba fẹ́ bá wa sọ nínú àwọn àyà ọ̀rọ̀ wa wá nípa múnáfìkì lẹ́sẹ̀lẹ́sẹ̀ lóríṣiríṣi nínú àwọn àyà yìí eléyìí tó ṣe a kò sí sẹ́kù nínú wa bọ́ ọ bá gbára pamọ́ sẹ́yìn ó lè fara pamọ́ sọ́lọ̀ ọlọ́run dákun mọ́yàwó amúnáfíkì o ṣe wá lọ́kàn nínú tí wọ́n gbàgbọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba ọlọ́run ṣe wá lọ́kàn nínú olóríire tó jẹ́ pé wọ́n ṣoríire láyé wọ́n tún ṣoríire lọ́la kìyàmà ọlọ́run foríjì wọn ká kú foríjì wọn nínú sáré wa foríjì wọn lọ́la kìyàmà ṣe wá lọ́mọ àlùjànnà subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أنتم عن بيركوس عليكم السلام ورحمة الله alhamdulilayi tá a bá bẹ̀rẹ̀ ẹ̀rùn allahu akbar tó alákọ̀ọ́kọ́ tá a ṣe níbo la gbọ́wọ́ sókè dé àbí a lè wí láì gbọ́wọ́ sókè akọ́ ni pé allahu akbar alákọ̀ọ́kọ́ nínú ọ̀run yẹn ó nìkan náà ni allahu akbar tó jọ́ra yẹn nínú ọ̀run táǹkì gbogbo àwọn allahu akbar yòókù nínú ọ̀run àwọn èso ara yẹn ṣùgbọ́n ti bẹ̀rẹ̀ irun yẹn ọ̀ràn yẹn ni eléyìí tó túmọ̀ sí pé tá a bá kùnà láti ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ irun wa táǹkì kò lè jẹun ṣùgbọ́n gbígbọ́ sókè lásìkò ìgbà tí à ń ṣe allahu akbar ti bẹ̀rẹ̀ yìí sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ni a sì mà wíkẹ́ ń bẹ nínú sí àwọn aṣíwájú wa rere. ikpe wọn máa fi gbígbọ́ sókè ńlá rè á gbọ́ sókè nígbà tá a máa ń ṣe Allahu Akbar alákọ̀ọ́kọ́ nínú ọ̀run wa á wà gbé ọwọ́ yìí sókè títí tí ó fi dọ́gba pẹ̀lú ti wa méjèèjì àbí títí tí ó fi dọ́gba pẹ̀lú èjìká wa méjèèjì méjèèjì ni wọ́n gbà wá nínú súnà èyí yòówù tá a bá ṣe nu méjèèjì. agba sókè ọ̀dọ́gba pẹ̀lú etí méjèèjì àbá agbọ́ sókè ọ̀dọ́gba pẹ̀lú èjìká méjèèjì kò sí ìta àṣetó burú alimami shafi'i rahimahullah àwọn gbìyànjú láti so méjèèjì pọ̀ wọ́n ní ká gbé sókè lọ́nà tí àwọn ọmọ ká tí ó fi bétí dọ́gba tí ti àtẹ́lẹwọ́ tí ó fi ṣe déédéé jìká gbogbo ìtẹ́ ni yóò ti lọ́ máa ṣe. kò yé mi o ni yóò ti máa ṣàdúà gbogbo ọ̀run ni gbogbo mọ́sálásí tó máa ti pẹ̀rùn pé ṣé mọ́sálásí tá a ti máa kírun nìkan láti máa dáhùn pípẹ̀rùn tó lù pẹ̀rùn pẹ̀rùn rárá o èwo ni èsì tiwa náà mọ́sálásí èwo ni èsè tiwa nù àwọn mọ́sálásí gbogbo mọ́sálásí tó ọlọ́ọ̀ni torí ẹ̀ anábì sọ pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul tẹ́ ẹ bá gbọ́ tó lu pẹ̀rún pẹ̀rún irú ti ń wí ni kẹ́ ẹ máa wí ó túmọ̀ sí pé tá a bá gbọ́ téèyàn méjì mẹ́ta mẹ́rin márùn-ún bá ń pẹ̀rún lẹ́ẹ̀kan náà àbí jù bẹ́ẹ̀ lọ gbogbo wọn náà ni wọ́n pa á ká máa dáhùn gbogbo wọn ni wọ́n pa á ká dáhùn ṣùgbọ́n tó bá jẹ́ pé ìrun tí wọ́n ń pèèyàn wọ́n jọ parí lẹ́ẹ̀kan náà ni àbí parí wọn súnmọ́ra wọn a lè sọ àdúrà parí irun fún gbogbo ẹ̀dá ẹyọkan ẹyọkan gbé náà àmọ́ tó bá ti pọ̀ débi wípé a lè dáhùn gbogbo ẹ̀ papọ̀ kápá ẹ̀ ọlọ́run bá ṣe lágbára mọ́ èyí tá a bá lè dáhùn ní ká dáhùn náà. Fáfẹ́rẹ́ nìsí bóyá ẹni tí ó ti há wáyà kan nínú kọ̀ọ̀kan àbí ibi kan tí wọ́n ti kọ́yàn dé ní ilé ẹ̀kọ́ tí wọ́n wà kò ṣe kéèyàn máa tó pààrà láti fi kéèyàn ti mọ̀ wá kéèyàn máa ṣe ni àti kéèyàn ni ká máa ké lọ ká ní lẹ́nu kó a fẹ́ ké tán ó kéré jù ká ké tán kí rọmọdán tó tán sì lè ké lọ́pọ̀lọpọ̀ gbà kí rọmọdán tó tán tó ṣe àmọ́ kì tá a mọ̀ sí torí pé

wọn ò fi nǹkan kan yàtọ̀ sí buttermint kò sì tọ́ mu minti kó mu sweet lásìkò tó ń gbààwẹ̀ àmọ́ tó bá pé ń bọ̀ ibi yòówù ń gbà bọ̀ kò jókòó lórí ahọ́n rẹ̀ kò jókòó ń ka ẹnu kó tó di pọ́ bọ́ sínú tọ́jà pé ju agbára rẹ̀ lọ́kàn bù ọkàn wa ló bọ́ọ̀lẹ̀ kó jẹ́ àmọ́ tó kọ́kọ́ fi ni bàjẹ́ aleykum salaam. àlùwàlá àwọn àti àti sàlùwàlá ìgbà yẹn la wá jẹun. kò sí wàhálà ẹ lọ yọnu nù. kò sí wàhálà tó bá jẹ́ pé ẹ̀mọ̀ pọ́njẹ tẹ́ jẹ kò sẹ́kù lẹ́nu yín dípò pé ọmọ wa yòrò sọ́nà fún yín lórí irun torí tí wọ́n ti ń yòrò sọ́nà fún wa lórí irun à ń jẹun lórí irun bẹ́ẹ̀ náà ni dẹ̀bínú tẹ́lẹ̀ yìí ẹlòmíì jẹ dẹ̀bínú ó sínú kọjá nǹkan kan mí mà tí wọ́n fi bẹ̀rẹ̀ ẹrún àmọ́ bí ṣe ń kírun ládùn dẹ̀bínú tún à irun ti bàjẹ́ torí lórí irun ló ń ti mú dẹ̀bínú naam alaikum salaam. ẹ ẹ bá wà nílẹ̀ yorùbá mùsùlùmí la wa torí pé tí islam bá ti wà ká ṣe kò tó lé ní ká ṣe ń òbí dáa torí di eléyìí báyìí asalaamu alaykum ẹni mùsùlùmí ó mùsùlùmí gbogbo ẹ̀ ń kúnlẹ̀ gbogbo ẹ̀ ń dọ̀bálẹ̀ ọ̀tá kutọ́ lọ́n bá sì sẹ́yìn mọ̀ ń pa rẹ̀ tá a ti ti ṣe tíra ń pa rẹ̀ nígbà tá a ìka tíra náà bàbá àjẹ́ ọba mọ́sọ̀ bàbá naam. Islam ló béèrè sá kìí sàṣà sọ́wọ́n kìí sàṣà làwọn ń Islam làwọn ń gbogbo àfa àtọ́ bá ṣe àfa lòun kò máa ń pa ẹ̀sìn Islam naam. ẹ béèrè mí a ó túmọ̀ sí pé ní tí wọ́n máa fi pè yín lọ́lọ́bẹ̀ yìí yọ̀nù ẹ̀ka ìsìláàmù kún ara tá a sọ pé tó fi ọlọ́run bá wá ẹ̀ máa fetí pàlàbà rẹ̀ ẹ̀ máa wò pé ẹ̀ ṣe é ṣe é àbí bẹ́ẹ̀ kọ́ eléyìí náà ní túmọ̀ sí pé kò sí ìmánì tí mùsùlùmí wa ti gbọ́ pé ntọ́lọ́run wí ni yọ tẹ̀lé ni wọ́n àti bàbá rẹ̀ àtàwọn tí wọ́n ń tẹ̀jọ́ ń kúlẹ̀ fún ẹ̀jọ́ á máa fà á títí ẹ̀kú wa ẹ̀kú wa kẹfì gbá láàyè rẹ̀ náà. kẹsẹ pé kọ lọ yọ eh, agídí sí bàbá rẹ o pẹlẹpẹlẹ wọn ni kini yóò Na ẹsìn sẹsìn wàhálà ń àbí àṣà mo rò pé yóò rí pé bàbá rẹ sọ pé sẹsìn là ń sọ àbí bẹ́ẹ̀ mi dọ̀bálẹ̀ fún tèmi kọ́ ká fi ìyá wa kẹ́yàwó àbí ká fi ìyàwó wa kẹ́yàwó kí ìyàwó máa sọ ọmọ ọ̀dọ̀ fún ìyàwó wa pé kíni pé kíni à èèyàn fẹ́ ṣoríire ni ẹ̀ kì í ṣe pé ìyàwó rẹ ló fi kẹ́yà rẹ ìyá rẹ ló fi kẹ́yàwó rẹ à èèyàn gbádùn náà tí wọ́n ti tí àwọn yìí bá ń jókòó ńlé wá túmọ̀ sí pé kó wọ́n yọ̀ lẹ́ẹ̀ kọ́má lè dáṣẹ́ rẹ̀ ṣe pé kíni kọ́má bọ́ sí di ọlọ́kọ́ lọ́tà rẹ̀ naam aleykum salaam ẹ mọ̀ pé ìyá yín ọ̀nà àti wàlìjánà yín nù ẹ̀ẹ́ èèyàn bá lọ́ọ́ fi ìyá rẹ̀ tó fi ṣẹrú fún ìyàwó rẹ̀ ẹ̀rù ń bà wá fún lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyà naam. ẹ wọ́n pè ń nu rédíò tó bá yẹ kó àsìkò òrùn wọn ń pè tó sì dájú pé wọn ń pè ní kí ẹ ṣe pé kásẹ̀tì wọn gbé sí i náà kásẹ̀tì gbé sí wọn ò pè mo rò pé jẹ́ bẹ́yìn náà gbé kásẹ̀tì o gbogbo àwọn ọmọ tó yẹ kó wọn máa pè wà gba ẹ̀ wọ́n gbé kásẹ̀tì sí maka maka wá wà ní aago mẹ́ta aago mẹ́ta kẹ́pẹ́ ń bí mẹ́ta lọ jù káwọn oṣù náà jù a ti ṣàlàyé rẹ̀ padà dálẹ̀ ni kì í ṣe lànà ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin náà máa kíyèsí sẹ́rẹ́ àwọn kankan wà tó ti yẹ kó yé ẹ̀yin náà tí wọ́n máa ń pèrun láwọn àwùjọ Yorùbá yìí ẹ rí i pé kámákámá ni nípèkúpè ẹ̀yin ò lè máa pépèkúpè ńgbà tẹ́ ẹ̀ máa kí ó wọ́n ti pè ń pèkúpè yìí tó bá ti wá parí ẹ̀rí pé ọmọ kanjú tó bá ti wá pè tán àwọn etí ìsara rẹ̀ ń sáré sí i. Allahumma rabbani dáadé dáamáàtì wàzàlàtì káìmáàtì àti gbogbo kí n tí ọjọ́ ra wọn. bọ́ọ̀ bá tún wá wí tán pé tọ́ irun la ti pẹ́ wọn abẹ́ ẹ̀ gbọ́ irun la ti pẹ́ wọn èèyàn ara àṣà àánú ajé àti pẹ̀rùn. ẹ̀yin ara masifala àti pẹ̀rún ẹ̀yin ará agọ́fẹ̀ àti pẹ̀rún àbí <laughs> gbé tí sára rẹ̀ téèyàn tara rẹ̀ gbalada lọ́jà lọ́dọ̀ tiwọn tẹ́ bá ti pẹ̀rún ti parí kọ́lọ́s gbogbo karambani mi tẹ ń wá ká karambani mi náà àdádálẹ̀ ló kọ́ rẹ̀ ò ní gbalada ó tún jìyà. wáàzì kíni pé kíni kò sáàyè rẹ̀ torí pé ìrun tá a ti pè òun àfi ń ta àwọn èèyàn ló lobó lọ kírun ó ti parí gbogbo pa máa wá ṣe wáàzì lẹ́yìn tá a ti pè òun tán àbùkátà rẹ̀ mo rò pé yé wa.